kú àwọn tí ẹ fẹ́ ká sọ̀rẹ́ o. ogun ti wọ̀lú ogun ní àwọn bàrìbá bá a bá sì búra kápò ní ìsè wọn gbé abáká amábì nǹkan lè ṣe. ó ṣèwọ̀ ogun ọkọ mi ní ẹni ìkòyí ẹ̀ṣọ́ ẹ̀yin ohun àgbà tí ń yá àrùn ọ̀tẹ̀ ogun lẹ́mi. ìjà ló tá a yọ kúrò lẹ́nu ẹ̀sìn ìjẹ́ tá a bá fi sẹ́nu ajá ló lè bá mu. èèwọ̀ èèwọ̀ ni àbí. èèwọ̀ yóò bá jẹ́ wípé mo fẹ́ bẹ́ orí rẹ̀ gógùn lọ́jọ́ méje òní ó yẹ kí n ti kọ́kọ́ yí apá rẹ̀ kó fi kọ́ ọmọ ọ̀sùn pé kí n kí n kú kó tó di pé mo bẹ́ẹ̀ ní ẹsẹ̀. bó lórí bá sì ni kò sí irú òun àwọn òjè oyè pé mẹ́wàá rú rẹ̀ ń bẹ̀. Ah. bẹ́ẹ̀ ni. olùkọ́ ọmọ wà lẹ́kọ́ ọlọ́run pẹ̀lú tó ó sọ̀lú dó mèremère àtùpà ẹ̀mí ṣe tán ó fẹ́ sùn. olórí anumi anumi. gbogbo sọmọ rẹ ní lọkàn bóyá òun lè dèrò ìlà àlá lásán ni o bá ń kìlọ̀ fọmọ rẹ dáadáa àbíkẹ́ bá ń sọ fún létí inú rẹ̀ títí ń gbọ́ kọ́ ọ bá sọ fún pé kó mọ̀ jẹ́ ń jápátá ẹsẹ̀ rẹ̀ láti mọ́ ọ̀rọ̀ mi ò tó báyìí. èmi kìíní búkú ìwà kìlọ̀ lé ní náà. gbogbo ìmọ̀ tí ìgbín bá kárí bọ̀ lódì kí ni ó tu ọ̀nùgbọ́lá ni ó tu wọ́n tún ra òní wọ́n pàṣẹ. ìkòyà ẹ̀ lọ́wọ́. tàbí lọ́lẹ́gọ̀ọ́. kẹ́ ẹ tó gbé ìgbésẹ̀ kankan wọ́n ní kẹ́ ẹ bí fálẹ́rẹ́ o. ṣé kì í ṣèlú mọ́ ọjọ́ yọmọ wẹ̀yìn rẹ̀ làwọn aráàlú ń lò fún wa ṣé wọn ọ̀rẹ́ lómi ńlẹ̀ kó tó pè owó ìjọba ni. ọ̀rọ̀ ìmọ̀ ṣe tipátipá a lè mẹ́sìn lóòdù ní tipa ni a lè pé ọmọ mi ń tipátipá. kábíyèsí o inú wa dùn ara wa sì yá gágágá pé ẹ ti dorí oyè bàbá yìí. nílùú bá mọ kéré jẹjá worú ẹni tá a fi jọba bẹ́ẹ̀ ló sì fẹ̀ tó gbòòrò ẹja wo ẹni àyàn lóye. ṣé bí a ṣe ojú wa méjèèjì lẹ́ẹ̀kan tí balógun ó sì mọ lu agbára tó tó ilé a lórí. sùúrù òsòyàn dolówó agídí la sì fi wà. bọ́dọ̀gún bọ́díjà. ọjọ́ ẹ̀san wa dé báyìí ìdájọ́ kù sí dẹ̀dẹ̀ ogun ti débodè mo kàn wọ́n lára tán. àì fi ewúrẹ́ olójú kan bọ̀ fà kábíyèsí wọn nífẹ̀ẹ́ yàn mo ṣe nífẹ̀ẹ́ yín lọ. ẹ àní rógun mọ́ ìlú yìí àti ní rọ́fẹ̀ mọ́. ogun wo la ní rí. mo fẹ́ kó o jẹ́ ká sọra wa dérí kìnà ká bẹ̀rẹ̀ sí ní fìlú lógbòlògbòlògbòlò. wọ́n pàrokò ogun sóde ọ̀dọ́. pé èkúté ilé fàkọ́ọ́lẹ̀ tí ọjà kọ̀ mọ́ tí wọ́n á ń lọ rèé jọ̀bẹ. níwájú èmi gbogbo wọn pátápátá tí wọ́n rún wọn tí wọ́n rún wọn mọ́lẹ̀ bí aṣọ. èmi alápótí ẹ̀mí ọkọ àwọn ọ̀bọ̀lọ́ èmi ọlọ́pàá kan àtàtúgbò bí wọ́n kọ́ gbọ̀ mo fi dá yín lójú pé wọn ò ní kú kan ṣoṣo. ọlọ́gbọ́n tí èmi yóò òfin ní làkàlàkà ní. lọ́tọ̀ mi lọ ogun òfin náà yẹ jẹmọ́ ẹni ẹni ló ń jẹ lọ́wọ́ rẹ̀ fẹ́ àyẹ̀ṣe rẹ̀. ẹni bá ti kú sí ààrẹ lómi. Coming soon on Okiki Premium TV. gbà mí dọ́wọ́ rẹ̀ àsìkò mi dọ́wọ́ rẹ̀. bàbá alámọ̀ ayé mi ò ẹrù ayé mi tó wúwo bá mi gbé o bá mi gbé o ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ mẹ́mi lọ. jẹ́wọ́ jẹ́wọ́ agbára rẹ̀ o. kẹ́rù ẹni méjì má dìtẹ̀ nìkan. nínú nínú ọ̀la rẹ̀ agbára rẹ̀ o. ọlọ́run àgbáyé ojú rẹ̀ dá o. nínú nínú ọ̀la rẹ̀. life of a single father. ojú mẹ́rin bímọ méjì ń tọ́ adágbé adáfa yìí pọ̀ jù ẹ bá mi pè mi kó má ràjò àìníde ojú méjì ò lè jọ mẹ́rin ẹrù ìwúwo mẹ́lẹ́ dàgbé olólùfẹ́ mi ti fi mi sílẹ̀ òdìgbére. Oh, oh, oh, I'm you. Why did you left without notice? I ran my t-shirt ó ti ṣòfò ọgbọ́n kan ló jẹ́ fún mi o ṣèbó ní wàá bá mi tọ́jú ọmọ mi o. ṣe ń fọṣọ látẹ̀kùn ni. ẹ kú díẹ̀ kí n fọ̀ tán náà mélòó ló kù. <laughs> dáàdi ebi ń pa wá o. kí ló ṣẹlẹ̀ sá. ìlú ọ̀pọ̀ mi. Ah! Ah. Yeah. Ah! Indomie tún ti jóná bá. mu cornflakes ni o yà kọ́ mo ti sí bread. Life of a single father ojú mẹ́rin bímọ méjì ń tọ́. after it. I've lost Wake up, wake up. fọ́ sùn mí. dáàdi ilẹ̀ ti this is after it already. ah after it. ah wo sáré lọ jí àwọn tó ah clear man. ẹ máa tọ́ra oúnjẹ nìyẹn. our school uniform Daddy. ah. Kilo ló Okay, wọn kì í white lẹ ń we ó fẹ́ kó ẹ̀kọ́ sókè díẹ̀ ló ń gbé mi lọ inú mi ló wà to me, no school báyìí. ẹ máa lọ ọmọ tí màá so wà á pè jàre fún mi sórí tó wà tó tíìkì jù yẹn bàbá mi mú àwọn ṣì legun lápá ju ọ̀nà tàbí méjì parapọ̀ so white yẹn wà á fi sáàrin tó ẹ̀ nígbà tí yàn fi butter sáàrin bread àwa fún fún bá ní fún lọ́dọ̀ kò tiẹ̀ ṣe wọn bí ayọ̀ ta nìyẹn ẹ ṣe máa yàn bàbá gbélé báyìí lọ́kọ̀ máa gbẹ ẹ lọ ẹ máa lọ sùkúl wà fọ àwọn àgbo ìdí sáyẹn lọ ṣe é àwọn àríjọ ẹ máa dé sùkúl àárọ̀ yìí àsìkò mi dánwọ́. àrùn akéwì ni akéde sùn nínú same thing no comfortable with this o. ẹrù ayé mi tó wúwo bá mi gbé o bá mi gbé o ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ mẹ́mí lọ. jẹ́wọ́ jẹ́wọ́ agbára rẹ̀ o. kẹ́rù ẹni méjì má di tẹnìkan. nínú nínú ọlá rẹ̀ agbára rẹ̀ o. Ah, ẹ wo ẹ má bínú sí mi ah. kẹrí àwọn ọmọ yẹn ń bà wọ́n láti wọlé wọ́n ti lè tọrẹ yes. so wọn náà dẹ̀ ti wọ́n àwọn wípé àwọn gbọ́dọ̀ late wá sí school mọ́ ẹ eh, mi mo jẹ́ kọ́ late ẹ má bínú ẹ eh, ó pẹ́ kí n tó jí wọn ká tó ṣe oúnjẹ tán gbogbo ẹ̀. <laughs> ẹ wo I understand bó ṣe ń ṣe lọ but ẹ má worry with time you get used to it sir. Amen. <laughs> okay guys let's go to the ah. class. so ṣé mo ti kọ́ tẹ fẹ́ǹsì. thank you sir. ẹ eh, dọ́wọ́ I won't I won't. <laughs> mo dá this baby so guys. all right ẹ ṣe gan. father ojú mẹ́rin bímọ méjì ń tọ́ adágbé adáfa yìí pọ̀ jù. ta ló ń ta ẹ̀fọ́ mi. fausa ó ti rìn lọ bó ṣe ń ṣe nìyẹn kí lẹ fẹ́ rà. ẹ báwo lẹ ta. two hundred ní. ẹ tó lè tó bí èèyàn mi bá rùn jẹ. ẹ má wọlé má bàa ń ṣe. ṣé irú pẹ̀tẹ̀ àbí kí ewu lọ́ọ́ lè fi sè. ẹ irú wóró ni àbí ṣé ilẹ̀ ń tata ẹ jẹ́ ra gbogbo ẹ̀kọ́ kí ni. bàbá yín kò sínú láyọ̀ ó yá báwo lẹ́yìn fẹ́. so èmi ò mọ̀ bá mi ta ètò lè ṣe é ẹ báyìí kò ta ju àwọn ọmọ ìjà ta o. ìṣúwà ni bàbá yín ti rà dàmọ́ ká lù bá sars. báwo lẹ ta ọ̀gẹ̀dẹ̀. ok ẹ fún mi ní méjì ẹ̀ ṣe máa ń gba transfer so gbogbo màá ṣe sọ́dọ̀ yín ẹ ẹ fún wọn. èló lẹja. owó rẹ̀ mà. èló lẹja yẹn. ok ah ẹ kó báyìí ẹ ṣáà kó wa ẹ sọ ẹ má wọ. ẹ ṣe tí bára náà máa ṣe owó ẹ̀ fún yín o ẹ gbogbo ẹ máa ṣe transfer alẹ́ kan náà ni mi lè ṣe lẹ́ẹ̀mejì ẹ pẹ̀lẹ́ mà à èló lọ́bọ̀ kún yìí màá mi àbí rí mi lọ́kùnrin ẹ rí mi lọ́kùnrin ẹ fẹ́ yàn mí jẹ ẹ kò sí wàhálà máa irú ẹ̀ méjì ni mo fẹ́. fún mi o ṣe bó ní wàá bá mi tọ́jú ọmọ mi o wáyé dídí lẹ̀ ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ á mẹ́mi lọ. jẹ́wọ́ jẹ́wọ́ agbára rẹ̀ o. kẹ́rù ẹni méjì má di tẹnìkan. nínú nínú ọlá rẹ̀ fagbára ìgbà mi dọ́wọ́ rẹ̀ àsìkò mi dọ́wọ́ rẹ̀. bàbá alámọ̀ ayé mi o ẹrù ayé mi tó wúwo bá mi gbé o bá mi gbé o elégbé o. ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ o. a mẹ́mi lọ. jẹ́wọ́ jẹ́wọ́ agbára rẹ̀ o. kẹ́rù ẹni méjì má di tẹnìkan. nínú nínú ọlá rẹ̀ fagbára rẹ̀ o. ọlọ́run àgbáyé ojú rẹ̀ dá o. nínú nínú ọlá rẹ̀. Life of a single father. Ojú mẹ́rin bímọ méjì ń tọ́. Ah! ẹ máa gbà mí báyìí káròdù ká sún kíra lè fẹ́ mu báyìí ṣé oúnjẹ ìkíà. babe i'm coming ó ti fẹ́ẹ̀ jiná náà. ó yẹ kí ni díẹ̀ díẹ̀ ló kú lọ sọ́kọ́ kù látẹ̀kọ́ díẹ̀ ó kù díẹ̀. sáà dé mi lóhùn. Ah. ṣó ṣáà ti ṣe tán àbóṣe ló tún wọlé bọ́ta. Ah, ìwọ àtòúnjẹ ìṣá o lè finú ẹ ṣeré for a hmm. minute. bá mi. a ti ṣe tán sà olówó orí mi. wo hmm, mo ti gbọ́ ẹ jẹ́ your phone is ready. mo ti gbọ́ máa fọlú ẹ lọ́sà apalú ah! ẹ dànù. kọmíṣánná. o ṣe o ṣe o ṣe àti ẹ̀dùnkẹ́ kékeré kí ni kọ́ ló kọ́ gbé wá ìgbà mi ìbá omi ìṣọwọ́ ló máa kọ́ gbé wá. ó wà lára yìí àdúpẹ́ o. ẹ wá èwo lẹ fẹ́ mẹ́ sómi ni àbí juice. o méjèèjì ni mo fẹ́ méjèèjì ni o. Ah! Ah, aṣọ olúwa ilé iṣẹ́ irọ́ ah! irọ́. Mm. túnde yìí ò ní complain ṣá. nígbà tó fẹ́ sí làtàrọ̀ tó ń sí làtàrọ̀ tó fẹ́ ṣe olúwa ilé iṣẹ́. ṣé kò wá dùn ni. n bá ṣe oúnjẹ fún ẹ. Hmm, hmm àádùdù ilé lọ times ten. ẹ ti ẹ̀ sì ṣe iná ká mọ̀ bóyá ó máa dùn. àwọn ọmọ ò ní fẹ́ kó o ṣe oúnjẹ fún wọn mọ́. ẹ ti ẹ̀ ṣe compliment mi náà ṣé ó dùn àbí kò dùn. ọ̀ ọ̀ ṣe máa ṣe oúnjẹ tí ó dùn ó dùn bọ̀ kò lè dùn ó tèmi. ẹ ṣe tọ̀dọ̀ yín ọtá bá ti ṣe tọ̀dọ̀ yín a máa mọ̀ bóyá ó dùn ẹ ṣáà hmm. rọra ẹ máa wá ta lójú mi. ebi yẹn ti pa mí jù náà ni torí bá ti ń pa yín báyẹn máa máa pariwo ni kí ló dé ẹ lè fi mú ṣeré fún ìròyìn náà. dọ̀tí bá náà ṣàṣẹ́nu ẹ dùn sí. ọlọ́run ti ẹ̀mí jẹ́ ẹ̀mí ní sàn. àwọn aṣọ kí n máa mu mílìkì máa mu kíní kan kiri. ẹ mú mi díẹ̀ náà. ó wọ̀n space oúnjẹ ọ̀tọ̀ omi ọ̀tọ̀ n bọ́dọ̀ jẹun kó kọ́ tò gbé mọ́ mi. ṣé wàá ra ẹran tó léegun báyìí. kò léegun ẹran ló wà níbẹ̀ tó yàtọ̀ sí gbogbo ìfẹ́ ayé ṣé dáàdi yín ti dé náà ni mo dé ti pè wọ́n tó ẹ̀mẹ́ta lé ni o but let me just try and call him again my pick is thank you thank you ma you're welcome. It's ringing. He's not picking, but let me try him once again. Okay, ma'am. You're welcome. He's not picking his calls. But ṣé mo kọ́ ti máa ṣe? Màá security yẹn pé bíbá ilé so anytime tó bá dé picking you pick him up. Oh, no ma can you wait till can you stay with us before my dad comes then we go together please. ma only lè wà set he might be on set and whenever he's on set eh, he doesn't usually pick his calls he doesn't he doesn't pick his calls I don't know why and his phone might be with his PA. This is what I don't like about Uncle Ned. Yeah, At least his daddy's pain now. See daddy Obagbe call. You're supposed to come pick phone now. Okay, guys, relax. Do you know what I would do? My draw thing, so anytime to that body. Thank you, Meet ma. me here with you guys. Thank you very much. So, hope you guys are fine. Yes, Maria. Okay, let's sit together. So, ours class today. So, you guys should just meet. Ah. bọ̀dáàdì jàre ẹ ti pẹ́ jù. ẹ wo ẹ má bínú ẹ wo iṣẹ́ ni iṣẹ́ ni ah, èmi gan sáré fi iṣẹ́ yẹn sílẹ̀ mo sáré bọ̀ mi ti parí ẹ ẹ wo wọn á ti bínú gan bọ́ná wà. ó wà níbi bẹ̀yẹn mo understand díẹ̀ díẹ̀ náà ni oh, ẹ máa get you straight they are there. Okay. Ah, God, àwọn nìkan ló kù school. So, eh. àwọn nìyẹn. <laughs> ẹ ti bínú don't be angry with me honestly i'm very sorry. Eh? be angry with daddy. jare ti o yà kọ. yes ma'am. kí ló ń ṣe yín náà ẹ má bínú ẹ mọ láti balance things right i need to work. o <laughs> yà kọ. Hmm? sorry there. ayi báwo. how are you. I'm fine. I know, I know. Hmm? what do you want? Uh-huh. What about you? Ice cream, no problem. Okay, take care, guys. We'll oh, see in school tomorrow. okay, sir. Thank you very thank much. You, You're welcome, sir. Yeah, I really appreciate it. Good touch, sir. All right, there she go. Thank you, sir. All take right. care of yourself, sir. All right. Bye, guys. yeah. Yeah, I'm sorry. I'm sorry. I'm sorry. Oh man. Not Omed. Omed. Leave Omed alone. Ojú mẹ́rin bímọ méjì ń tọ́ adágbé adáfa yìí pọ̀ jù ẹ bá mi pè fẹ́mi kó má ràjò àìníde ojú méjì ò lè jọ mẹ́rin ẹrù ìwúwo mẹ́lẹ̀ dàgbé olólùfẹ́ mi ti fi mi sílẹ̀ òdìgbére. madam. dáàdì jàre. ẹ káàárọ̀ ẹ káàárọ̀. <laughs> ẹ jọ̀wọ́ màá tún ti dé bí mo yẹ máa ń dé ni. Ah káàárọ̀ kan ẹ wo good morning. Um, mo fẹ́ wá kó àwọn ọmọ ìsọdọ̀ yìí um, mo níṣẹ́ kan tó wà very important lẹ́kọ̀ọ́ uh, though three days náà sọ ọ̀bọ̀ mo ti jẹ́ kó yé wọn pé mo lè má tó yẹn èmi fúnra mi á ní wọn lára twelve twenty lọ ṣẹ́gẹ́t wá pẹ́ jù àárọ̀ ọ̀la àwárí rẹ̀ rí bẹ́ẹ̀ ọ̀sán ó worst jù ṣàbẹ́ àrọ̀lẹ̀ ọ̀la ṣàmàdé. Ah, ẹ bù dádìjàre wrong time ilé ìṣẹ̀wá yìí tó bẹ̀ ṣe ń wáyìí I fẹ́ travel kọ́dà yìí tún tètè ń pààkì ẹ̀rọ and de Uber. Ah. ṣé dẹ́ pé mi lè fa àwọn olùkọ́lẹ̀ sílé ọlọ́mọ ẹ̀ka ara tí kọ̀ọ̀kan bá ṣe wọ́n wọ́n á níbo ní Ayétúndé lọ. ṣé kò tí mo sọ yẹn sọ ẹjọ́ má bínú ẹgbẹ́ mi ṣẹ̀ṣẹ̀ má gbà wọ́n. Ah, ah, sọ ẹjọ́ má bínú. a bínú kẹ ẹ yọ ọ̀tá fẹ́ lọ ṣe yẹwà important gan. Eh, tí báyìí ti dé báyìí máa pé ìpè mo ti dé. ẹ eh, no problem. ṣé ti bí ẹjọ́ má bínú. kò sí wàhálà. all right ma. Kiss. Take care. Okay. Yétúndé um, ó yá báàkì àwọn ẹrù yẹn wá tà. kí n kó yín padà sílé ẹ̀yin náà ṣọmọdé náà ẹ máa wà á lé. Um, jàre jíre jọ mí lójú um, òótọ́ ọ̀rọ̀ ni ká máa sọ ohun ṣe ti get. Um, ẹ̀yin mẹ́ta kì í ṣọmọdé mọ́ hmm? ẹ dẹ̀ ti mọ̀ pé iṣẹ́ tí n bá ṣe outside this city ni máa fi rówó ìta bá ń ṣe within ìfẹ́ la fi ń bára wa ṣe so mi dẹ̀ ní fẹ́ káwọn èèyàn máa complain pé ah ìgbà wo ni ìyàwó ẹ̀ kú tí ó rówó tọ́jú àwọn ọmọ tí ó ṣe gbogbo ẹ̀ get àwọn èèyàn kan tí ó kàn ọ́n náà máa ń dá sí jù ṣe to understand so please and please ṣé mo fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ three days ni mo dẹ̀ ti gba owó gidi Hmm? Hmm. so um, màá wá mọ̀ bí mo yẹ máa ṣe máa padà dé lénìí lálẹ́ títí alẹ́ I'll be here mm, I'll come back. I thought you said tomorrow morning. We know he's lying. Yes. Ah, ah. No ma. Okay, Kumada má dà kí mò ń parọ́ bó ṣe sọ. Ah, I will sort it. Ẹ má fọ, ẹ má worry. Màá sort everything. Hmm? Ẹyin nǹkan tẹ́mi kọ́ máa need kẹ̀ ṣeré. Ṣé bó ń jẹ́ wà lé bó ń kọ́ wà lé náà? Mm-hmm. Màá drop eh, cash fún yín tí ọ̀kan bá kan lẹ̀kùn ẹ má ṣe lẹ̀kùn for anybody ohun títí bá pè é fúnra mi right mm. so ẹ take care of yourself please i love you. Mm. love you too. all right. Bye, Bye boy. Bye, boy. <laughs> cooperate. Just one second. Nigga! You cannot! You cannot! Yeah. Trophy Ah, ah, ah, ah, ah, ah, ah, ah. Say what? Okay. Ah, ah, yeah. Ah, yeah. Oh. Tí bá mú yín. Tí Oh. jẹ owó ni bèrè gánà. life single father ojú mẹ́rin bímọ méjì ń tọ́ adágbé adáfa yìí pọ̀ jù ẹ bá mi pè fẹ́mi kó má jó àìnílé ojú méjì ò lè jọ mẹ́rin gbèjà rẹ. lókàṣán ẹran ti ń pè mí. wàhálà ọlọ́run máa ń jà ṣiṣẹ́ gbé fún yàn báyìí o ó dà kó burú kò sí wàhálà mo ń bọ̀ aago mẹ́rin bóòní ṣó ti bá a sọ̀rọ̀ tèmi bá mi po ọmọkùnrin padà dá mi gbèsè ìwọ ọlọ́run day one láago mẹ́fà ó ti ẹ̀ ti ó ti yé mi àtìgbà tó lórí burúkú ẹ̀ wọ́n ní sátidé tí ó dà lámísì láti mọ̀ àtìgbà tó ti débì tó ti lóun fẹ́ fi five hundred thousand òfò ẹ̀rù kan ṣe fíìmù ni mo ti wọ̀ pé mi lè jèrè ẹ̀ sórí dálẹ̀ mú dálẹ̀ bá tún pé sọmọ ẹgbọ́rún ẹ̀ ló wà bóyá ẹni ẹlẹ́ni lọ ya o nápò tó fẹ́ fi ṣe fíìmù ni sọmọ ẹgbọ́n ti dára lálẹ́ báyìí. Ehm, òótọ́ ló sọ ṣùgbọ́n ọkàn mi ò fi yín sílẹ̀ ni i want to be with you. ó tiẹ̀ ti dá ó ti yé mi gbọ́ kò gbé náà. ẹ bóyá fóònù sí lọ́wọ́ ẹ. tèmi bá mi pòde wà láago mẹ́fà. ẹ mọ̀ nǹkan bóyá kẹ́ ẹ fi fóònù tí yín pè é bóyá máa lè gbé tọ́ lọ. ó dáa kò burú o ọlọ́run àwọn ẹni ẹlẹ́ni ọ̀yà nǹkan kan kámẹ́rà ò ní ti lọ bọ́ọ̀sì gbogbo ẹ̀ jẹnẹrétọ̀ gbogbo ẹ̀ ti lọ kí la fẹ́ yà wọ́n mọ̀ sunkún ni pé obìnrin lẹ̀ ń gbé lídùn òlé lórí obìnrin ṣèbọ́kùnrin lélẹ̀ ṣé mo tún fẹ́ fọ ọkùnrin láì ṣe gé ṣé mo tún fẹ́ fọ́ ni ọlọ́run ọlọ́mọmọjà àṣìṣe ọlọ́mọmọjà àṣìṣe gbà o àtìgbà tó ti ṣojú jóná èèyàn kú níyàwó èèyàn kú ni àmì ẹyẹ tó ṣe stéèjì tó jẹ́ pé orí stéèjì báyìí ló wà tó ṣe wọ́n túbọ̀ fi gbéyàwó ẹ̀ kú action ah, must go ni so must done ni ń ṣe so lọ ni kò gbé mo tọ́ wèrè. ilé ìtọ́wá wo ló sọ pé ẹ ló ń sìn kí ló máa ń ṣẹlẹ̀ báyìí báyìí. kí ló fẹ́ ṣẹlẹ̀ ju kí n dó wọn padà lọ ah, ṣé mo ṣe ń dá padà ni bàtó le ju lọ mọ́ ya dúró tí mo dá padà mo bí àwọn ti sanwó yìí tipẹ́tipẹ́ ni. ẹ àwa ó dá padà náà owó ẹ jẹ́ kí n wà lé pẹ̀lú yín mi ò lọ níbi àjà rẹ. àwọn ìṣọmọ kékeré mú hmm. alẹ́ sílé fún ara wa we can take care of ourselves isn't it a lè tọ́jú ara wa. ẹ wò ẹ jẹ́ kí n dá padà ah, ah. ẹ ju owó lọ fún mi ẹ ju rà lọ fún mi so owó. Oh, ọlọ́run máa ṣe owó ẹ wo ẹ̀yin lọ́jọ́ ọ̀la mi o ẹ̀rí bínú mi ṣe ń dùn mo ń bá yín ṣe ó pì mí kájọ wà nílé gan ká máa mu gàrí kájọ máa ṣe ó pì mí ẹ lè mú you know that now I know don't worry hmm? I love you so much right. àní bàbá kan ò tó mọyì ọmọ kò tiẹ̀ fi wá ṣeré rárá ó mọyì wá olùtùnú wa ló jẹ́ nínú gbogbo wàhálà o àrògbàràn má gbẹ̀jẹ́ olúwọ̀run àtòfaratì o ọba dání má gbàgbé ẹni ó kú iṣẹ́ o. oh, <laughs> hello kò sí bí èèyàn ṣe fẹ́ pamọ́ra tí èèyàn bá rí arẹwà tó really make sense gan oh. arẹwà dẹ̀ yàtọ̀ sí arẹwà ṣé wọn pé arẹwà Jésù wà arẹwà gbòòrò wà. arẹwà Jésù lèmi. Ah, mo mọ̀ kárẹwà Jésù nìyí olóòní mo yẹ sọ pé tí wọ́n bá rí arẹwà Jésù ó máa ń yàtọ̀. bọ sísẹ lè kí n má parọ́ fún yín ṣé ó dàbí pé nǹkan tẹ̀ ń ro lèmi náà ń rò. Hmm, kí ni mò ń rò ẹ mọ̀ mi ò fẹ́ yára jù ni kó wá dàbí pé obìnrin ṣe nǹkan tí ò yẹ kó ṣe. kí ni ò yẹ kó obìnrin ṣe. <laughs> Um, normally àtìgbà tí mo ti rí yín hmm. tẹ̀sí wá sí inú ìjọ wa ò ní mo ti ní interest in but mi ò mọ bí mo ṣe máa bá yín kí n sọ fún yín ṣe mọ gbogbo obìnrin tó bá ń ṣe irú nǹkan yẹn wọn máa ń bìlì pé oníranù ni wọn mi ò lè fẹ́ kí ẹ máa fojú yẹn wò mí because bí mo ṣe wà yìí ọmọ alálùbáríkà ọmọ gidi ni mí. sista kálẹ̀ tí wàá bá mi fúnra yín pé ẹ like mi ni ọjọ́ yẹn mi ní súnmọ́jú. wow. nítorí ìpinnu ọlọ́run ni mo ti lálàárí fún ara mi èmi fún ara mi mo lálàárí ọmọ ẹ̀mí ni mí wòlíì inú ìjọ ni mí wòlíì nínú ìjọ ni mí fún ara mi torí mo sùn ni bí mo ṣe sùn mo wá rí nǹkan kan tó dàbí ebi kan tẹ red carpet ṣòtìyẹ ń tẹ red carpet lẹ̀ àga red kan wá wà lọ́ọ̀kan ó máa dàbí ẹni pé èèyàn rìn lórí red carpet lọ sí orí àga red àga yẹn wá dàbí àga ọba mo wá dá jókòó síbẹ̀ bí mo ṣe wá jókòó síbẹ̀ mo wá rí àga kan lẹ́gbẹ̀ẹ́ mi àga tí mo rí lẹ́gbẹ̀ẹ́ mi yẹn ò ga tó ńlá yẹn nítumọ̀ wípé ọkọ ìyàwó <laughs> mi ìwárí obìnrin kankan lórí ẹ̀ irọ́ o. ọkàn mi wá pé yẹlẹyẹlẹ sọ́dọ̀ àwọn obìnrin tó jẹ́ pé àwọn obìnrin ìgboro tí ò ń ṣe àwọn obìnrin inú ìjọ lójijì bí mo ṣe ń wò káàkiri ta ló fẹ́ jókòó lórí àga yìí ta ló fẹ́ jókòó lórí àga yìí ẹ kàn sọ lẹ́yìn ni i am the one bí mo ṣe máa wọ ẹ̀yìn báyìí ojú yín ni mo rí. <gasps> irọ́ ni o nítorí ẹ̀ ni mo ṣe máa ń kí yín ní méjì méjì nínú church <laughs> ẹ̀bùn ká ti ṣe tán láti ẹ̀kọ́ ń sìn ìtúwé ni mo ṣe dúró dè yín pé ah. ẹ ṣáà kúrò ní church lẹ́yìn. ẹ jẹ́ ká gbà pé bí Ọlọ́run bá ṣe fẹ́ mi yẹn ìgbà tí mo rí pé ẹ̀yin ò tètè wá bá mi òun ni mo ṣe ní kémi náà ti try ilé ni mo bóyá máa work out. àlá yẹn ti wá sí ìmúṣẹ already. ti wá sí ìmúṣẹ. <laughs> praise the lord. hallelujah praise the lord. hallelujah. Ah, ṣé bó ṣe ṣẹlẹ̀ rí ọlọ́run <laughs> ah, ọlọ́run dẹ̀ work ẹ̀ pé ọlọ́run nínú yàrá mi nílé mi gangan mm. àgárẹ̀ ìdí ni mo kó síbẹ̀. wow mo ṣeré mi ò mọ bọ́ọ̀lù ọ̀hún ṣe ṣe nìyí. ẹ má wọrí bó ṣe jágàrẹ́ dì í mo fi ń yín lójú pé èmi ni wàá padà tí ó kò sẹ́gbẹ̀ yín rẹ̀. kò sọ mo ti really appreciate yín ẹ jẹ́ ẹ ṣe i love you <laughs> i love you tẹ bá permit mi láti sọ ní day one mo love yín gan oh, seriously ẹ ṣe ẹ ṣe mm. ẹ pẹ̀lẹ́ ẹ jọ ibo lẹ ń lọ. Amy ah, ah, eh, Joe mi ò really níbi tí mo lọ. Tẹ bá ní pé kájọ jáde mi ò mind I will follow you. Ah, ẹ̀mí Ọlọ́run bá yín ṣiṣẹ́ o. Ẹ̀mí Ọlọ́run kan náà lájọ fi ń lo owó gómìnà kan tí mo lè gbé yín ni ẹ̀wọ̀n mọ́tò mi nìyẹn ẹ jẹ́ gbé yín ah, straight ẹ jẹ́ gbé yín straight kíkú ṣe kó bóyá ó ní after you. life of a single father. ọmọlàbàkẹ́. ojú mẹ́rin bímọ méjì ń tọ́. fẹ̀dọ̀lápọ̀. adágbé adáfà. ògbó ni mo dún lórí bẹ̀rẹ̀ ilé àkún. ọmọ ajáre gbàkún sọ́rùn ọmọ atẹ́niwíjọ ọmọ ajá má jẹ̀bi ọmọ afọṣẹ fọṣọ kọmọ ìlòmí fún irú fọtí ẹ ah hmm. ga ọ ó ga ọ ó jẹ́ kí n mọ̀ nǹkan tí wọ́n pè ní ìfẹ́. bọ̀dá mi bọ̀dá mi ṣé wà lẹ́ ń wù yìí ṣá mo pè yín títí títí tí lálẹ́ àná ẹ bí nǹkan yìí tẹ̀dẹ̀ mọ́ wípé àná ni the fourth vigil ta ní ẹyin bọ̀dá mi kò dáa. wàá bì rárá pàlà ṣe jù rẹ ní fúnra yín àkí ló ṣẹlẹ̀ nígbà tó sọ pé a fẹ́ ṣe fíjì méje seven mo ti wá kan tàkọ́kọ́ mo wá kejì mo wá kẹta mi ò wá wá ti nọmba four ẹ ti ṣe mẹ́rin mi yọ kan ṣé mi ti pass ni ah ihun mẹ́rin mo wá mẹ́ta ọ̀ọ́ òbí èmi tẹ̀ ti kì í sẹ́ẹ̀tì ara mi kò sìn lẹ́yìn eléyìí tí mo wá yẹn sìn ó tún di last one kẹ́tù tó rí mi because èmi yìí èmi yóò ṣú ọmọ àná tẹsán pẹ́ ń pè mí yẹn mo wẹ̀ mí wà ní túngbà mo wà ní túngbà gbáyà ojú agbo ni mo wà sóò gbogbo fóònù ríngì gan mi ì lè mọ̀ understand but má wọ̀ rí lágbára ọlọ́run màá wá ti last one because tèmi yìí ó ti bọ́ ọ̀la náà ó ti bọ́ because a ní ṣòkan lọ́la tí mo gbọ́dọ̀ dé mọ̀dá mi má ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹ wá first one ẹ wá second one wọn ṣé ìmọ̀gbà tí jésù máa dé ni hmm. anytime ni jésù lè dé ṣé tí jésù bá dé ṣé ìdí èṣù ẹ̀ṣẹ̀ lẹ́fẹ́ kó ti bá yín ni. Hmm, kódà mi kò dá o kò dá lọ́tún ẹ wo ibi tẹ́mi tẹ̀ fi wá yín wá báyìí ni pé mo fẹ́ kẹ́ wá talẹ́ yìí ìsọjí alẹ́ yìí ó máa lárin gan ó máa lágbára mo fẹ́ kẹ́ wá ẹ jọ. ó ti yé mi bá a ti bẹ́ẹ̀ sọ ó ṣe yẹ kí n sọ tó ti gbà èmi abẹ́ sọ bó ṣe fẹ́ ṣe bí kí n wá talẹ́ má ọ̀rẹ́ máa rí mi náà torí ìsọjí alẹ́ máa lágbára gidi àbí ẹ máa rí mi má ọ̀rẹ́ ẹ máa rí mi sẹ́ẹ̀ mo serious gan. ọ̀dà mi ṣe ṣú ọ. ó ju ṣú gan lọ ọlọ́run ah, ah, then then sọ nǹkan fún ẹ. ṣé o mọ̀ pé ẹ̀sìn bàbá ò gbọmọlà obìnrin ni wọ ìwà àti mọ́mì ẹ̀yìn fèsì jésù mi jésù mi jésù mi ẹ̀ fèsì church ìyẹn náà ti wà ókè. ókè jọ̀wọ́ àbínú àánú ẹ̀ ṣe mí ọlọ́wà kan mọ̀ ẹ́ sìn nígbà tó bá máa lọ́kọ̀ ẹni tó máa kàn lọ fẹ́ràn tó lọ love akọ̀jẹ́ muslim. <laughs> báwo ni fẹ́ ṣe ayé rẹ̀ ṣé ò ní change ẹ̀sìn. ẹ wo bọ̀dá mi yẹn ò lè possible bí mo ṣe wà yìí mi ò lè láéláé bá wọn fẹ́ lẹ́sìn kejì láéláé ṣe. Oh, ìwọ tí mo lá òtún ọgbẹ́jọ́ la ṣe máa rí dey <laughs> ìkan náà gbogbo a lè wa bọ̀ má ọ̀rìṣà àríra eh, lálẹ́. dami ẹ jẹ́ kí fóònù yín lọ wẹ́ píkì kọ́ọ̀lù yẹn má lu fóònù pa ẹ gbọ́dọ̀ wà á o. má ọ̀rì máa wá sẹ̀ so kò ní so má ọ̀rì tó bá jẹ́ pé ó fẹ́ máa kọ́ mi kí mi náà máa kọ́ rẹ̀ kọ́ọ̀lù àwọn àpàdé ara wọn. ẹ ṣáà kí nọ́mbà yín lọ máa pè yín ṣe sí lọ. ok na all right dey play kò kí wọn fẹ́ gbó tọrọ irọ́ ga jù. kí wàá àtọ̀rẹ́ wa àwọn àtàbúrò wa. màmá dáhùn ló ń jàre fọ̀rọ̀ tí ẹ lẹ́ o ọ̀rọ̀ chọ́ọ̀chì ló ń bá mi sọ kí n máa wá fíjì kí n máa wá fíjì ní mọ́ tó ti gbogbo èèyàn náà ni a máa kú sórí àdúrà ọlọ́run ò wúrò. àwọn èèyàn là ń mú jẹ́kọ́ ló máa tó náà ṣé kò mọ ọrú èèyàn tẹ́gbọ̀n tòun jẹ ni ọmọ kò ti di gíran fẹ́ dra. òye lè kó gbọ́ tí ọ̀rẹ́ yìí fẹ́ kó ṣẹ̀ lọ sí three hours. ẹ má bínú. Hmm. Ah, ọmọ yìí pọ̀. kọmíṣánná àbí kí ló ń porúkọ yín kí ló ẹ fa gbórí burúkú yẹn fún yín ganan. àbáyé ilé ìfẹ́ bàjẹ́ bá tún jà sí ẹ̀ ẹ̀ wò torí pé mo respect yìí mo mọ nǹkan tó yẹ kí n ṣe fún yìí o. mo yẹ kí n fọ́ abọ́ ìmọ̀ yín lórí. Ah, fọ́mọ mi lórí eh. ogun máa pa ẹ́ àwọn àgbà yòó. Ah, ó jí ilẹ̀ sí orí ẹ ti dàrú. wọ́n máa kọ́ mi suicide. tẹ̀rí kọmíṣánná gan pàápàá gan àgbàyà ni kọmíṣánná ló ga jù. àbíwó ọmọ ẹ lówẹ́wẹ́ o olùlẹ̀kẹ́ ah, olùlẹ̀kẹ́ o mọ búrẹ́dì fọ. bẹ́ẹ̀ lè ṣé kí n bẹ́ẹ̀ sòtọ́ rẹ̀ kí n bẹ́ẹ̀ sòtọ́ rẹ̀ Aremu kan tó ṣe òun make sense. kílódé. no kò make sense. kí ló ṣẹlẹ̀. ọmọ kékeré yẹn òun fọwọ́ gbàǹdì òun yẹn sọ̀rọ̀ sí ẹ. farabalẹ̀ kí ló dé tí o lọ ṣiṣẹ́ ń bank tó yẹ kí bí apalọ̀ tó wá ṣe. pé o ń ṣiṣẹ́ ń bí apalọ̀ kò fún ẹ ní audacity láti gbàǹdì. tá a bá ti mú kíní ìyó náà a máa wá kan tá a máa fi. Àrẹ̀mú lọ márì. kémi ò márì. lọ márì tó ní gbogbo èyí tó ń ṣe kó lè pè ẹ kó pè ẹ mo ti ṣe némi méjì tó wá sí tó náwó tó nọ́ra ṣó dìgbà táwọn mi bá ń pè ẹ ní ọ̀nkú wá ní ọ̀nkú Àrẹ̀mú àbí sọ fún wọn kọ yọ kúkúrú kọ pè mí lárẹ̀mú. kọ pè lárẹ̀mú. second tẹ́mi bá fẹ́ wá ìyàwó tí mo bá wá ọmọ tí mo fẹ́ máa lọ jìnnà jìnnà lú òkè jìnnà jìnnà ọmọ tó wá pé tẹ́gbẹ́ tó bá gbé yán tó bá kúnlẹ̀ àgbè e sọ́wọ́ á fi eléègbé yán á fi eléègbé ọbẹ̀ màá máa jẹ́ máa ṣe tán màá mọ́wọ́ máa fi nu òmùgbà rẹ̀ á lọ tí bá mú dé ìgboro tó bá máa fi já á ti darúgbó á ti bí gbogbo ọmọ inú ẹ̀ tán. bí ẹrú àbí ìlú ìrìṣà ni mo ti má rí ni mo ti rí ìyàwó mo dẹ̀ ti bí ọmọ méjì gbogbo eléyìí tó bá tiẹ̀ jẹ́ ìlú òkè náà ló fẹ́ lọ ó yá jẹ́ ká nìṣó ń bẹ̀ tèmi ni pé kò má rì má rì àrẹ̀mú má rì. ìwọ ní lock ni hmm. ṣọlá àwọn ọmọ wèrè tó wà lóye bàbá five bay oní five bay wà ten bay wà adiwere kan tiẹ̀ sọ oníwàásù o ah! ti mọ price gbogbo. yàrá kan dẹ̀ ni bàbá ẹ̀ ń gbé yàrá kan ni bàbá àti ìyá ẹ̀ ń gbé olórí burúkú wàásù. àrẹ̀mú eh. má rì má eh. rì má rì. kọmíṣánná a ṣe jókòó mẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tẹ̀ ń sọ mẹ́ẹ̀ mú fetí kọ̀. Eh. Ah ayé ò rí bẹ́ẹ̀ ṣe ròyìn ẹ̀ o àtọ̀ ṣẹ́yìn ò mọ̀ wípé níbi tí ayé wà ń sìn yìí nǹkan tí ó kọjú sẹ́nìkan ó kàyìn sẹ́lòmíì ni hmm. àwọn ọmọ gidi sì wà ń gbòòrò. ọ ọmọ ní gbòòrò yìí <laughs> tuntun ẹ̀dánù jàre ọmọ gidi níbo. àlàyé ṣe rí inú igbó tẹ rò pé àkẹyàn lọ sábúlé gan yẹn àṣànà wà ń bẹ. ẹ gidi sì pọ̀ ń bẹ ṣá. ok ok for example èmi ní èèyàn kan lára tí mo lè fi jẹ́rìí sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ wòrò àbúrò mi tó wà lẹ́kọ̀ọ́. làbàkẹ́ ẹ kí ló ṣe. vẹ́jì ni bó ṣe wà. ẹ má dẹ́ rìn. o lè sọ mí kí ló ṣe lọ vẹ́jì ni ta ni ah. àbóyẹ rí gọ́lọ̀ṣọ yẹn. confam vẹ́jì ni ah. èmi ni mo sọ bẹ́ẹ̀. kò rọ́kùnrin ni àbí kí ló ṣẹlẹ̀. kí ló dé tí ò rọ́kùnrin òun ò ní táìmù ọkùnrin nì ṣẹ́rí bó ṣe wáyé chọ́ọ̀chì nìkan ló gbèrú twenty four seven àdúrà ni àdúrà ni àdúrà ni kó máa ka báìbù lọ́sàn-án lóru ní gbogbo gbà ó kàn fi gbogbo ọkọ ẹ̀ ọlọ́run ó ṣe wáyé kò gba wọn sínú ọ̀rọ̀ inú ayé yìí o ṣé báwọn ọmọ àwọn ọmọ sin ṣáà ló so ẹ má bàa ẹ má gọra yín o mo gbà mo tún wá rò mọ́ kan sórí wọ́n tún gbé mi gba àwọn ibì jẹ́ kí mi wá gbé gbà bò mí wọn kí gbé wá bá kí lè padà sọ́dọ̀ ẹ̀ o ṣe jẹ́ kí n dáná ẹ̀ kí n dáná ẹ̀ náà. Ah, báyìí kí n jà Ọlọ́run máa tọ́jú àná mi ní ẹbọ wà mo lè dọ̀bálẹ̀ fún ẹ bá. kílẹ̀ ẹ lọ́jà rẹ anábúrò mi lè yàn wọ́n kí ló ah, ṣẹlẹ̀. bájì. ẹ kúrò ní tiẹ̀ ṣe irú tó. o tún ló máa dùn agbára tó ayé mi ṣe rè. bá tiẹ̀ wá fẹ́ lọ kàn ṣe irú yíyan ah, ẹ máa kúrò ní tiẹ̀ jàre gbogbo àmọ́ra wa náà. ẹ wá lọ fún ìjọsẹ ti kú rí e. èmi. no ẹ ń wùwà bí ẹni tó ti kú rí bí ìgbà tó jẹ́ wípé ayé tẹ kọ́kọ́ wá bóyá ọmọ ló pa yín tẹ̀sẹ̀ ń kérora ọmọ kiri. ọmọ kérora o. ẹni ah, kí ló ṣe bí mami kí ni kí ni kí ni èbìtì burúkú ọmọ dáadáa yín ṣe ń bí. ta ló sọ yẹn. èmi mo sọ bẹ́ẹ̀ mami. kí ló ń sọ lẹ́nu òun jatọ ni. bó o dẹ ṣe má dìde lẹ́kú lọ́wọ́. kò lè dìde lẹ́kú lọ́wọ́. sórí tí o bá fẹ́ kí àwọn tó ní. wọ́n tọ́la. lẹ́yìn náà. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọmọ mi ò tiẹ̀ lọ́rọ̀ báyìí. ẹ jàgò lọ́nà. kọ́kọ́ tí mo máa fi kọ́kọ́ mú àwùjẹ jáde ẹ̀jẹ̀ á pọn. ẹ fẹ́ ṣe kí ni. máa lu àwùjẹ bí ìgbà tí mo lu àgbọn jáde ni. ẹ fẹ́ bẹ́ mi láwùjẹ. bẹ́ẹ̀ ni mo sọ nǹkan kan ní sọ ire ire lájọ ẹ̀ bára mi. ẹ̀mí ni pé tí o bá ṣe pé mo tètè blọ́ọ̀kì wọn bí mo ṣe blọ́ọ̀kì wọn yẹn wọ́n máa sítàn sí mi lára wọ́n máa da gbogbo itọ́ ẹnu wọn gbogbo bacteria ẹnu wọn wọ́n máa fọ́ gbogbo ẹ̀sìn mi lára for real. Mọ́tọ́lá Mọ́tọ́lá. What are you saying? Calm down okay tọ́lá. kí ni mo wọ ká no no no. àwọn òbí mi ló ń bá sọ̀rọ̀. torí ọlọ́run tó balẹ̀ bá àwọn òbí ẹ̀rí èmi máa bá ẹ bá wọn wí. ṣé tí ìrẹsì bá ti wá ń pàkúta ṣé inú onírẹsì lèèyàn máa ti ń gbọ́ ni how would you say such things to your in-law. ẹ dúró ṣé ẹ máa ń fi pé bóyá ẹ̀yin nìkan lẹ mọ̀rọ̀ sọ ni àwa náà mọ̀rọ̀ sọ ṣẹ̀dẹ̀ wàrà wa tẹ̀ ń wò lórí ìdúró yìí àwọn ògbọ́n kankan àlùbọ́sà là wà a máa ń gba omijé gbígbóná lójú ru yín. ó ah! kú ṣe fẹ́ pa mí ni. ogun nílé ogun níta ewu kan mo fẹ́ ṣẹ́ gbogbo ẹ̀. mọ mi yìí ti ń pọ̀ ẹ́ yìí ti ń pọ̀ ọlọ́run bá ń gbọ́ kàn ní kí n sáré yìí tì yín ní èmi bóun lálàáfíà mi ò gbádùn tó yẹn o. àtọ́ àbá wọn gbádùn lé yín ní gbádùn sí tó ti yé lọ́fẹ̀ẹ́ lọ́pọ̀ o bá mi ń lò pa gbẹ́ ń ni ọlọ́run bá gbọ́. Ah, ọlọ́run máa yọ ọ ọlọ́run máa yọ ọ ti èèyàn ẹ̀mí màá ti pa á tí màá sì pàtó báyìí èmi máa wà ṣẹ́ èmi máa wà sáré. sẹ́rí tọ́lọ̀ bá máa pa Fáṣọlá fún yín báyìí ṣe ti gbọ́n pa ta ta ta ta ta ta máa ta Fáṣọlá. bọ́lá ọjọ́ náà pẹ́ ọlọ́ọ̀ pẹ́. ohun wọn sọkọ mọ ń yẹn. àwọn ni o bó ṣe ń fún wa jẹ látàárọ̀ nìyẹn drama ṣẹlẹ̀. you must be very stupid. ọmọ tọ́lá ọmọ tọ́lá ṣé ṣé ò lọ́rọ̀ gbọ́ ni ṣebí ilé ọkọ ló lòún wá ṣé bó ṣe máa gbé ilé ọkọ lélẹ̀. ẹ jọ tí bá tiẹ̀ wá ọkọ náà ṣé bí máa lọ gbé tẹ̀ kú. mo kí yorùbá máa sọ pé gbogbo nǹkan tójú bá rí kọ́ lẹ́nu máa ń sọ. àwọn yorùbá náà ló sọ pé àtòkèrè lólójú jíjìn ti mẹ́kọ́ ẹ̀sùn. wo my dear lọ sẹ́ẹ̀ tébù fọpọ̀ ẹ̀kú gẹ̀ẹ́rù. tó bá sẹ́ẹ̀ tébù wá gbàbẹ̀ kú Ah, tó bá sẹ́tìbù ayé ẹ̀ máa bàjẹ́ tó bá sẹ́tìbù iná máa ju ẹ̀. àjọlé wọn. ẹ wo màmí ẹ má ṣèrà yín léṣe ẹ má para yín ẹ má ẹ wo èmi á sá ẹ má ẹ wo ẹ wo màmí mi ò ráyè gbogbo ìta ìṣe o. yes ọbùnmi lẹ́yìn bẹ́ẹ̀ ni mo bọ́ lọ́yìn. o ti tọ́wé ẹ. sori ọwọ́ mi ti kọrun máa fà á tu ni. ẹ ti ya wèrè ma. ìjọba ń fi wọn olórí burúkú ni ìyá yìí. wọ́n ṣé wèrè wò ṣé wèrè wò ṣé wò. kí kí ló dé tó àti mú mi tẹ̀sọ̀ ayédèrè ogún nulẹ̀ ta ta ta ta ta ta ta ta ta ta planta. And, what's that supposed to mean? Lo be frustrated mother. Èmi Coming soon on Okiki Premium TV. Commissioner, LFFM. <laughs> Eh, kí ló ń pa ẹlẹ́rìn? Ah, ṣé mi lè fẹ́ ni? Àbí mi tó tọ́ ẹni tí ó níyàwó? Má fẹ́ na I love you so much that's all. <laughs> Ẹ̀yin, lẹ́yìn tó jẹ́ pé kò sẹ́ni tí ò mọ̀ yín ládùúgbò tá a wà yìí kódà ẹni tó kú dé àdúgbò ìlànà ó gbọ́dọ̀ máa gbọ́ ròyìn kọmíṣánná ọmọ tó ń bí lẹ́ni yìí ó gbọ́dọ̀ mọ ẹni tó ń jẹ́ kọmíṣánná. <laughs> ẹ ò tọ́ ló sọ reason why tí mo rò pé ó yẹ ká fi fẹ́ra náà nìyẹn because tó bá fẹ́ mi ààbò wà lórí ẹ ní ọjọ́ kíjọ́ lọ́nà kan náà kò sọ́mọ náà láyé yé sọ́fẹ́ bẹ́ẹ̀ ni <laughs> àwọn kọmíṣánná àdáṣe rí àfọ àbí kí ló fi. <laughs> tó bá jẹ́ ní ti ọ̀rọ̀ àbòtẹ́sọ yẹn mo fẹ́ kẹ́ mọ̀ pé èèyàn ò rí bẹ́ẹ̀ o ẹni tó ń gbénú mi ó ju gbogbo ayé lọ òun ah. gangan ni aláàbò mi <laughs> mélòó mélòó ni tẹ̀yìn tẹ́ fẹ́ já aláàbò mi ọlọ́run nìkan ni o. no problem uh, but tó bá fẹ́ mi mo promise ẹ pé o lè ever regret ẹ láyé but ọmọ uh, afọyín time kò lọ rò kó má dà pé ah mo ń kó rọ́ọ̀ṣì ìbò ẹ mo ń kó rọ́ọ̀ṣì ìbò ẹ kí ló fẹ́. ṣé pé lóòótọ́ lẹ fẹ́ fẹ́ mi. why not ṣé bí ṣe yàn ni. tó bá jẹ́ bẹ́ẹ̀ mi ò lè ẹ́bà ṣe nǹkan láì má fi síwájú ọlọ́run a tún wá jẹ́ pé ìrìn yìí ẹ̀kan ọ̀hún ẹ máa ní láti tọ̀ pásítọ̀ wa wá ẹ lọ sọ fún ọ pé nǹkan báyìí lè fẹ́ so tẹ bá ti sọ fún wọn wá fi síwájú ọlọ́run ọlọ́run á dẹ̀ tọ́ wa sọ́nà. pásítọ̀ yìí bẹ́ẹ̀ni àwọn olóbi ẹ̀ ni kò sí wàhálà ṣebí kì í ti rí wọn náà ni yeah yeah sure problem ṣebí church yẹn ni ọ́fíìsì wọn ṣì wà wọ́n máa wá bẹ̀ monday náà. Mhm, every time ló máa wà ń bẹ̀. kò sí wàhálà èmi á kàn wọ́n lára màá lọ bá wọn kó tó máa sọ̀rọ̀ ayé pọ̀. commissioner ẹ fẹ́ lọ sọ́dọ̀ pásítọ̀ wa. Ah, sọ́gbìn náà rù ní kí ló ah. <laughs> mo nífẹ̀ẹ́ ni nà àkọ́ tó bá sọ̀rọ̀ ayé kò mọ̀. Hmm? All right. Ẹ ṣe gan. All right. eléyìí tí ẹ̀ ń sọ yìí kọ́. àní kò gba ojú mẹ́rin ló ní iye tó jẹ́ ni mo sọ fún yín last. ẹ bọ gbogbo nǹkan tí mo kàn ń béèrè látàárọ̀ náà kò gbà kò gbà last last. ẹ kọ́lọ́mì yìí ò jẹ́ ká mọ ohun ah, tó ń sọ. <laughs> eléyìí nǹkan. wàásù ní sẹ́ẹ̀ wàásù kò dín. Ah, ah, wàásù about thirty five thousand ni mo ṣe ra last. ẹ ìgbà yẹn nìyẹn ọjà ànákọ́ náà ná lónìí. ọmọ ipò ànákọ́ là ń ta <laughs> ẹ̀ mo máa wá gbé o. ẹ wò bẹ́ẹ̀ ni. Eh, eh, eh, eléyìí nǹkan. ó ń kọ́lé lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé gan ṣé àmọ́ tó ṣe àbẹ̀rẹ̀ àwọn iṣẹ́ fún ilé pè ní ẹ wo nǹkan tẹ́sí lẹ́sí náà bíi twenty one ẹyọkan ẹ̀tí ìrìẹ́ tó wà náà ó sókè ìbẹ́ni tó fẹ́ gbé pè ẹ má bínú torí ọlọ́run o ẹ ṣe lọ ṣiṣẹ́ fẹ́ni tó ràn yín wá mo wò yín láti rẹ̀ pé ẹ ṣé ìròyìn náà ra jàǹbí ẹ mọ̀nà ìsàlẹ̀ pa sẹ́kẹ́tà tó títì kẹrọra títí tẹ ẹgbẹ́ yín máa ń rà ẹ dẹ̀ fún fẹ̀rẹ̀ ẹ wo ṣọ́ọ̀bù tó tó báyìí ẹ dẹ̀ yọ tó bá ta ogbó òdílé yín tó talẹ̀ tán fi kọ́ lè lé yín ṣé ẹ lè rajà nù bíbáyìí mo rí tálákà ní ìnà ẹ wọ lóṣù kò tó tẹ wọ ẹ̀yin olóṣì hmm. ẹ jẹ́ pẹ́ńtó ràn yín wá pé tọ̀ pẹ́pẹ́sẹ́ orí yín n tẹ́ rò ní pé bí mo ṣe wà mi ò lè ra nǹkan kan nínú bíbà mi ò lè ra bí. kì í sọ fún mo ròyìn pin èlò gẹ́gẹ́ náà rẹ̀ gan àtẹ ẹ bá pè náà fẹ́ rò kú yín ẹ pẹ́ tó. ẹ ló ẹ ibẹ̀ náà mo wà ibẹ̀ mo wà three hundred náà three hundred mo Eh, kì í náà sí two seventy kò sí wàhálà kò sí wàhálà màá náà sí two seventy ok sir ok ok sir gbogbo. sẹ́fọ̀ ẹ kí lọ sí sọ̀bù babaláwo ni mo ti mọ̀ pé ẹ̀ lè wá bí tójú yín pọ́n bí ẹ tó kù nínú igbó. jésù kristi olúwa wa ah. àmín ẹ̀kẹ́ hallelujah hallelujah labakẹ́ labakẹ́ ẹ pẹ̀lẹ́ búra mú eh, olúwa wà pẹ̀lú wa iṣẹ́ tó gbélé wa lọ́wọ́ èmi náà ni mo sọ pé kẹ́yìn méjèèjì rí mi kí n lè jẹ iṣẹ́ náà lójú ẹ̀yin méjèèjì ìrìn àjò yẹn dáa. mò ń bọ̀ o eléyìí o ẹ jẹ́ ń sọ fún yín o ẹ jẹ́ ń pọ̀ ọ̀gá ẹ jẹ́ ń pe ọ̀gá èyí ṣé mo sọ yẹ fún òkè wọn tiẹ̀ ti rí lára rẹ̀ ayé yìí ti yẹ lónìí mò ń bọ̀ ẹ jẹ́ ń pọ̀ ọ̀gá mi. ó padà ka mi ṣá. Hmm. ó mọ̀ mí o ó mọ̀ pé tí ò bá dáa màá sọ pé kò dáa lójú wọn náà màá ti sọ. So ṣùgbọ́n ìrìn àjò tó dá ìbẹ̀rẹ̀ àárín òpin ẹ̀ ó dára gan ó dára olúwa lọ́wọ́ sí olúwa lọ́wọ́ sí. ẹ jẹ́ má bínú sá Túndé báwo ni. ẹ ló ọ̀gá ẹ spíkà tó tóbi yẹn tán máa ń lò ní church tó ń lo rìmúùtù yẹn àti spíkà àti mic ó lóun fẹ́ràn two fifty wèrè tí ń bẹ́ ń bì. ṣé wèrè ni ẹ nì? àrọ̀jà twenty five thousand ó fẹ́ ní twenty five thousand five hundred màmá àbí bàbá ẹ ló kówó ọjà fún mi ni ah rubbish òṣìwò nìyẹn so ah ẹsẹ̀ mo rìn lọ síbi tí mo lọ àbí tó bá bí ẹ̀rẹ̀ máa kí bá ọjà mi má tà má tà má tà má tà má tà. kò ì gbé lọ rárá. tó bá bí ẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ kí má bọjà mi ṣọ̀bù orí ẹ ò pé rárá. kò lè kò tó bẹ́ẹ̀ kò gbé lọ kò lè. ejò ń torí olú ìpè mẹ́sàn-án lọ́gà ti sẹ́ kò sí wàhálà sẹ́gbẹ́ ẹ wá mọ́lẹ̀ wá mọ́lẹ̀ wá mọ́lẹ̀. ẹ ẹ ó tiẹ̀ wá dáa bẹ́ẹ̀ ṣẹ́ni gbólórí burúkú lẹ́yìn náà ngbà tí mo pè nǹkan ní two seventy ẹ wo bí tẹ́ ẹ gbé lọ ẹ wo bí tẹ́ ẹ gbé lọ two fifty kò sí wàhálà ẹ ti surprise fún two thirty mọ̀ bọ̀ ó ti lù two thirty ti lù two thirty ti lù olórí burúkú yóò san two thirty two thirty ti lù ilẹ̀ ti tó sùn fún wèrè wórì rẹ̀ ó ní àpàtì ah! àṣewọ́dẹ̀ parí ìrìn nígbà tí ó ń bẹ lọ́dọ̀ mi oníranu olòsì wẹ́yìn ẹ̀sẹ̀ rí bí ìsàlẹ̀ gànà eléyìí dídógùn àfi bí ọ̀dà tí ọ̀dà amọ́kọ̀ yọ ọjọ́ wẹ́yìn ẹ̀sẹ̀ pọ́n bí orógùn àṣàrò ọjẹ́ yá a máa fọ́nú kọ́ ọ máa ro pákó àbí pápá ń sílè kọ́ ọ lọ fún àwọn ìyá rẹ so ti ẹ̀ níyà rẹ ni olórí bíi two thirty ti ọ̀tà ni. ẹ wo ẹ má ẹ má wọn fẹ́ dá mi gbèsè ní sá ọjà twenty two twenty two thousand five hundred ó ní. mo ti understand mo ti understand mo ti understand mo ti understand. ṣé mo pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe tẹ́ẹ̀ bá mi fi síwájú ọlọ́run ọba ó dẹ̀ dá yín lójú wípé. Ah, ọmọdé yìí ìwọ gan mọ̀ pé mi ò lè parọ́ torí pé ègbé ni fún ẹni tó wí nígbà tó lu àwòrán tó ti yí ẹ ah, a ò dẹ̀ lè ní ìdálẹ́bi lọ́kàn wa torí ìtàbá ti sọ ohun tó lù wá ní kaṣọ so eh, bro Arẹ̀mú eh, olúwa fọwọ́ sí yín olúwa ló ní olúwa ló mọ ìrìn àjò yín àtẹ̀yìn àtọmọ wa ẹ̀yin náà ti di ọmọ wa nìyẹn ẹ̀yin náà ti di ọmọ wa nìyẹn so eh, kò sẹ́ni tí kiri act o kò sí ẹni náà láyé tí kiri react omi ó máa react sharply omi ó máa react slowly ẹ̀yin tẹ́ mọ̀ ń react sharply yẹn làwọn èèyàn máa ń mú pé bóyá ẹ lè ṣùgbọ́n èèyàn kàn mọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ eh, adẹ̀lẹ́kọ̀ọ́ bíbélì níbí hmm, ẹ gbọ́dọ̀ fi ṣeré rárá tẹ́ bá máa fẹ́ ọmọ wa eh, mo gbàgbọ́ pé kò ní ṣe wù. If not today, care of you, baby, mami kan She say make I worry, mo ma jẹ́ níyàn láyé. This kind of I never see. Oh my God. Wow. Ọmọ àkójọ ọmọ títọ̀ rẹ̀. Ní ọkọ̀ ọmọ rẹ̀, ọmọ jágbá. Èmi náà mọ̀ mọ́ kàn ń wò látọ̀kan. Kọ́ da gbogbo ẹ̀ mọ́ra wọn. Ah, irú ẹ̀ wọ́n gbọ́dọ̀ pé sáwọn pàtí tí mi ò bá rówó ṣe o èmi kò mọ̀ pé wọ́n ti mọ̀ tí wọ́n fifteen bẹ́ẹ̀ ni kò ṣù. èmi kò mọ̀ pé nǹkan máa ra ọtí wá sí ah. pàṣẹ pé bí a fi fruit wine tá a la fẹ́ lò nìkan náà ló wà. gbogbo ẹ̀ wọ́n rà fún mi náà ní èmi náà kọ̀ ọmọ ọmọ náà àwọn guys sọ pé hmm, wọ́n ṣàṣì gbogbo ẹ̀ ṣe wọn òṣèré Mrs. Adébóyè wọ́n ṣe dáadáa bẹ́ẹ̀ ni bíbíbíbíbíbí. àwọn èèyàn celebrate wa gan. ilé dọ́là rẹ̀ lè gbọ́dọ̀ jọ. ìbúlẹ̀ ti yẹ iléeṣẹ́ àwọn owó lẹ̀ ti yọ ni. ẹ̀rọ rẹ̀. àwọn èèyàn máa ń fọ́ nìṣá wọ́n ṣe máa fi ten naira ó kú pé kàn máa fún wa ní kankan. Não, tu anda agora ẹ jẹ́ ká unbox ẹ̀ ká wọ́n kó tó wà nílẹ̀. ṣé àwọn ẹ gbogbo ẹ náà la máa tù gbogbo ẹ náà la máa tù kó sí ọ̀rọ̀. oya oya oya oya oya pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n down down down. pé wọ́n. wọ́n rígi tí wọ́n gbé wọ́n píìkì ẹ̀ ní. wọ́n píìkì ẹ̀ báwo tí wọ́n pe jàre. Ah. mo bọ̀. ó ríǹkì tó pé wọn ò gbé ni ọ̀gá ti rí gbàgbé lọ́nà tí gbàgbé ọ̀gá ọ̀gá. kí la ló ṣẹlẹ̀. ọ̀gá mẹ́wàá ti ṣẹlẹ̀ mẹ́wàá ẹ wá ṣe nínú stọ́ọ̀lù àrọ̀bà kò sí nǹkan mi ò dàbí ọ̀lù tó ti ṣe. kò ṣe kíni. àmì ah, òpàrẹ wà wò àníkẹ́ wà wò sẹ́ẹ̀ ẹni ọ̀lù stọ́ọ̀ yín stọ́ọ̀ yín ẹtí ilẹ̀ wa wò stọ́ọ̀ yín. Ah. ha ládùúgbò ọjà yẹn torí Ọlọ́run bó lè ti fẹ́ bẹ̀rẹ̀ ọjà yín máa pọ̀. ìyẹn kọ́ ló ń pọ̀tàtì sórí bí ẹ̀mí ẹ̀ ò lọ sí àwọn ẹ̀ ò lè wá ṣàmọ́nú ṣọ́ọ̀bù wọn ò yìnbọn fún un ìyẹn gangan ló tọ́pẹ́ kí lóun pẹ̀ lọ́jà. jọ jàre ìbéèrè tèmi ó yàtọ̀ jàre àwọn ọlọ́pàá ti wà wí ẹ̀ àwọn insurance company ṣé wọ́n ti wá wò. n tí mò ń sọ fún ẹ ni wípé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ kò yẹ kó take insurance more than twenty four hours láti wá wo the extent of damage ibo ni kíní yẹn bàjẹ́ dé kí làwọn fẹ́ sọ ṣé wọ́n ti wá níta bá sọ fún ọ nìyẹn nígbà insurance bá fẹ́ gbowó lọ́wọ́ èèyàn wọ́n á máa bẹ̀bẹ̀ wọ́n á máa ṣe kúbẹ́kúbẹ́ wọ́n jẹ́ kéèyàn ní problem àwa di wàhálà by now ó yẹ kó ti wá take stock kó ti mọ bí kíní yẹn kù sí ṣé bó sanwó wọn eh, eh. ṣé bó insure ẹ̀ lọ́sà owó àwọn ọlọ́dẹ nìkan ni mò ń san lóṣooṣù. àrẹ̀mọ get point mi pé gbogbo ọjà tó pọ̀ ní ṣọ́ọ̀bù ẹ yẹn àwọn electronics tó pọ̀ ní ṣọ́ọ̀bù yẹn pé ṣé bí o ìṣọ́ ẹ o ṣe insurance fún un. mi ò ṣe sà. àrẹ̀mọ ta ló gbé ẹ ṣe pé àrẹ̀mọ ta ló sàṣì ẹ o ní ọjà electronics tó worth millions of naira o ò lè ṣe insurance o ò mọ̀ tẹ́ ń pè insurance ni adíyelófò ìyẹn ni wípé tí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn ilé yàn jóná ni o wọ́n dé ọ̀dá yàn lọ́nà ni o wọ́n gba mọ́tò lọ́wọ́ yàn ni o wọ́n á ní insurance cover ẹ̀ àwọn insurance kan wà tí wọ́n ṣe sórí mọ́tò o tí wọ́n ń pẹ̀lú ọlọ́pàá jẹ́ ń kọjá o ní five thousand o ní six thousand ìyẹn ò ní kankan ṣe o tó o bá ṣe bí ọ gbé mọ́tò ẹ lọ waste gbọ́n tó o bá ra mọ́tò tó ṣe insurance five hundred thousand seven hundred thousand one million one point five million ìjọba tẹ́gbàgé mọ́tò yẹn lọ jọ́ kẹta ló bá gbà míì tápò ìṣọ́ àwọn ọjà yẹn my dear wọ́n máa dá padà síbẹ̀ tó máa kún pátápátá ní tó ń jẹ́ pé insurance cover ẹ̀ nìyẹn ah, ó dùn mí fún ẹ o ó dùn mí fún ẹ o well ọlọ́run á fi òfò rẹ̀ mí àní rírú ẹ̀ mọ́ ẹ ṣeun. so bóyá ṣe lọ rẹ. Odùduwà àtẹ̀wọ̀rọ̀ bàbá Yorùbá adé. Odùduwà àtẹ̀wọ̀rọ̀ bàbá Yorùbá adé. Gbàre wá gbàpè wá. Gbàre wá gbàpè wá. Kárí iná kárí lò nílẹ̀ Odùduwà yìí o. Kárí iná kárí lò nílẹ̀ Odùduwà yìí o. Gbàre wá gbàpè wá gbàre wá gbàgbé wá. gbogbo aláti mọ ọ̀rẹ́ rẹ̀. tó bá lùlù sí i kẹ́kọ́ kó wọ bíìtì o ṣé a ti mọ̀ ẹ ti mọ̀ kò ń ṣègbà tó máa ní kẹbẹ̀rẹ̀ sí ní johnson àwọn kan máa gbẹ́sẹ̀ bíi kínní wá gbẹ́sẹ̀ pẹpẹyẹ wọn wá gbé lọ sọ́ọ̀tún ẹlòmíà ṣe ìwọ obìnrin ẹ̀yin obìnrin tẹwàá nígbà ni mò ń bá wí o èyí tó bá ní kẹ wá sílẹ̀ ẹ má yẹ kẹ́yìn gan kẹ́ lọlẹ̀ pátápátá ni ṣe ti gbọ́ kò dẹ̀ ṣe pé ẹni tó bá fẹ́ jó máa ń rẹ́rìn ni kò ṣe pé ìtẹ́ tí ẹ ṣojú bí nǹkan tó bàjẹ́ yìí ó yá ẹ fún wọn jẹ fún wọn jẹ. Odùduwà àtẹwọrẹ. ti mọ̀. Ah, ah. ọmọ abẹ̀rẹ̀ lọlẹ̀ dáadáa ni. ọmọ abẹ̀rẹ̀ nìkan gbẹ́sẹ̀ lọ́ba nìkan gbẹ́sẹ̀ lọ́ba ọmọ abẹ̀rẹ̀ ó yá wọ́n lẹ̀ máa bẹ̀rẹ̀ ó yá ẹ tún ṣe. Odùduwà àtẹ̀wọ̀rọ̀ bàbá Yorùbá dandan Odùduwà àtẹ̀wọ̀rọ̀ bàbá Yorùbá adé láyé wá gbẹ̀gbẹ̀ wá. sáà máa kọ́ ọ ẹ má ṣe lọ ẹ má ṣe lọ mo lálẹ́ àbọ̀wá bá lọ́rùn máa pa wọ́n ẹ ká sọ. ẹ ká sọ. ó dà pé àwọn oní tíátà ló wà ń bẹ. Ah, bẹ́ẹ̀ ni oní ni wà rehearsal ground wa rẹ̀. Ah, mo ń gbọ́ ìlú yẹn mo kẹ́ ah, àwọn oní tíátà ni ẹ jọ ṣé mo lè darapọ̀ mọ́ yín. why not <laughs> eh, kí ló tẹ̀ ṣe lè darapọ̀ mọ́ wa àwa gan ń wérò ṣe ni eh, ṣé wàá rí o kò séèyàn táwọn kì í gbà bí báyìí bó ṣe wà yẹn lọ́ọ̀yà wọn àánú wọn bẹ́ẹ̀ ni báńkà wà nínú wọn àwọn tó tún ju àwọn tí mo pè yí lọ wọ́n wà nínú wa kò dẹ̀ sí time tá a kì í ṣiṣẹ́ a máa ń lọ everywhere a máa ń ṣiṣẹ́ and gbogbo nǹkan tá à ń sọ yìí náà kò ń ṣe ọ̀fẹ́. <laughs> ó yé mi ó yé mi a ṣáà lọ school náà wọ́n gba fọ́ọ̀mù à ń sanwó à ń ṣe gbogbo kò sí wàhálà no problem <laughs> ẹ lọ máa ṣe lọ mí níbi tí mo lọ màá máa wò yín ẹ bá yẹ tó tún náà wọn béèrè kan tí màá bí. o rí mi <laughs> ẹ má wọrí mu. ó yá ó yá ó yá ó yá ó yá. ọdún tó á jẹ́ ìwọ̀n bàbá yòó. ohun tó ti sọ látàárọ̀ yẹn mo fún ẹ yẹn kò tiẹ̀ sí ìtọ́rẹ́ àmì àmọ́ ṣé orí ti drama àbí acting àbí kí ló sọ yẹn tó mẹ́nu lẹ́yìn yẹn kọ́kọ́ possible rárá kò kọ́ sọ́nà ń bẹ̀ ah ṣé òwò ẹ̀jẹ̀ ni wàá wá fi ewu funfun wa ló máa fi ṣe ọmọ ọ̀dọ̀ lẹ́yìn àwọn kan ní táìmù yìí ìyẹn ò possible nǹkan tá a máa jẹ là ń wá tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ ìyẹn ò dẹ̀ ni pé kó má wáṣẹ́ náà sórí ọ̀rọ̀ acting àbí nǹkan tó sọ yẹn kò sọ́nà ń bẹ̀ o. Hmm, jẹ́ kí n sọkọ fún ẹ èmi mọ̀kọ́ tó ń ṣe ẹ́ ojú òwú ni ẹ o ti bìlíì pé bọ́yẹ máa ń sọ̀rọ̀ àwọn ní tíátà pé wọ́n máa ń like obìnrin pé kọ́ máa gbà mí mọ́ ẹ lọ́wọ́ ó mọ̀ kí mi ò really like obìnrin bẹ́ẹ̀ nǹkan tí màá jẹ ni mo wá kọ́ lọ́wọ́n bá ṣàánú fún mi ni mm. so èmi dẹ̀ enjoy ìbọn yẹn ṣe àìní gan in fact mo enjoy wọn lénìí èmi máa join wọn o máa darapọ̀ mọ́ wọn o àwọn tó dẹ̀ wà ń bẹ̀ kò ṣe pé àwọn tí ò kàwé ló wà ń bẹ̀ so lèmi fi wò pé wọn gbogbo nǹkan náà la máa máa try la máa máa try tọ́lọ́ máa fi gbogbo fọ́lẹ̀ àbí ọlọ́nà ló ń gbogbo fọ́lẹ̀ fi mílẹ̀ náà jẹ́ kí n join náà àrẹ̀mú mm-hmm. tó o bá gba tèmi èmi gbé nǹkan tó ti ń sọ àmọ́ ilé iṣẹ́ aló ah, ah, ò lè act sẹ́ ẹ́ ó lè act jọ ó dà tó bá bẹ̀rẹ̀ ń sìn ìgbà ọlọ́ tó fẹ́ máa jọ ọ̀rọ̀ sẹ́yìn tó bá lọ tò sẹ́yìn ẹnìkan ní ìsìn wọn máa ń rìn káàkiri wọ odidi bá lélẹ̀ rárá kò sọ́nà ń bẹ̀ ọ́ bóyá kó wáṣẹ́ mi kó eh, wáṣẹ́ mi. tèmi wá rèé ohun gbogbo lọ́wọ́ orí kọ́ lọ́wọ́ bá ṣàánú wa ni ah, ṣé ìgbà tó ṣe pé kí ni máa ṣe náà ó mọ̀ kí mi kì í ṣọ̀lẹ kò sí jẹ́ tèmi ò ń gbóríwọ̀ so wọ́n tẹ́bi call with la ah, ṣé bọ́ọ̀ náà ṣe ń church ah ọlọ́run ṣe church wa náà. màá nǹkan tó ń sọ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ èmi fi ara mi ṣiṣẹ́ fọlọ́run ni àmọ́ tó bá ń wọ náà tó mọ̀ kó fẹ́ act o ṣe kúkú wá join drama department ní church ìyẹn òun ṣe big deal kí wọn náà kó dẹ̀ máa ṣiṣẹ́ pọ̀ fọlọ́run. ìyẹn ò kí ṣe wàhálà ah, ah, ìyẹn ò kí ṣe wàhálà rárá màá join drama department tí bá dẹ̀ ti join àjọ máa ma ṣe gbogbo yẹn so wàhálà ọmọ kí n máa lọ ṣe circular drama o. Oh, kí ni mo lè rí fẹnu gbárùn lé ìjọ ibi pa mi. bẹ́ẹ̀ ni ti ẹ rí mo mọ̀ pé bí a ti máa pa ẹ́ mú ti mo ti bẹ ṣe favourite ẹ ẹ àlùbọ ẹsẹ ló bu jájájá. Ah, ìrìn ìlú tèmi ju bàbá alájọ lọ mo rin jágba ìrìn lẹ́nu. àbí àbí rìhásà wọn dùn lẹ́nu yé ó dùn gangan ni kékeré mo kàn gbọ́ ni mo gbọ́dùn mo kọjá <laughs> mo sọ pé fẹ́ la gbégbédìgbédìgbà àánú. Ah, tábàdàn ṣe ń church bàbá màá ní táìmù ti lọ ebi ń pa mí ebi ń pa mí gbogbo àti wọ́n o dẹ̀ mú nǹkan kan wá. tí wọ́n lọ ti máa ẹ̀ pẹ́ tí máa bẹ fàbọ̀ tí máa bẹ dáná nǹkan ah, gbogbo ẹ̀ fúnra wọn ni o. àsìkò mi dánwò rẹ. èmi ò láìké ní rẹ mi láìké ok ok eléyìí wà ok. eléyìí sì wà ok náà pé tàtí wò látàrí mi ò láìké. èmi náà rò bẹ́ẹ̀ ilé. price eléyìí dẹ̀ wà reasonable. price ẹ̀ wà reasonable fún mi price yẹn wọn. a máa rà á ṣó mọ̀ pé àwọn tó ń bọ̀ ní Canada tí wọ́n bá dé àwọn réètì owó tí wọ́n náà wọ́n máa lè fira kò ní dàpọ̀ ní wọ́n lára jẹ́ ká ra eléyìí o. ṣùgbọ́n nínú rògbòdìyàn tó wà nílẹ̀ yìí èmi ò lè ra ilé mi á mú èmi ní ìlágbára ẹ̀ lọ́wọ́ ẹ̀ wàá bá mi fowó kàn. máa bẹ fowó kù ti báwo gbogbo ẹ̀ la mọ̀ pé ta lè nà ọ̀hún ṣùgbọ́n àtúbẹ̀ fowó kù mo ti gbọ́ fowó kù. Làbákẹ́ Làbákẹ́. Làbákẹ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe ẹ́? Kí ló dé? Tó de wà múdì látẹ̀kùn. Ẹ má bínú, bọ́ kí má parọ́ fún yín. Ọkàn mi ò sí bíbà rárá. Nǹkan tó ń ṣe ń kọ́ ló ń ṣe mí. Èmi ò bá mú àìjẹ wà bóyá kí àwọn nǹkan tá a fẹ́ sọ ń bíbà yìí kò yẹ yín bóyá kẹ́ sẹ́ǹdẹ̀ sí pọ́tà. Ká sọ̀rọ̀ sínú pọ́tà ṣebí wọ́n ló mú dètè ni tó ní pé ká pàdé ń bì labá kẹ́rọra o kò sí nǹkan tó le tí kò kí ń rọ o àdúrà ni o ẹ wá tún ní ká lọ sí pọ́tà ká lọ sọ̀rọ̀ gbogbo wa fi ṣe wálẹ̀ nínú àwọn. Làbákẹ́ ṣé kí n bẹ sọ̀rọ̀ ṣé gbogbo nǹkan tó ń ròyìn ó nọ́mà ọdún àwa lè má ti máa rí bó a máa ń gbọ́ pé ó nọ́mà nínú marriage téèyàn bá ṣẹ̀ṣẹ̀ máa rí difficulties díẹ̀díẹ̀ máa ń wà ṣe bó nígbàgbọ́ ni ẹ wọ́n ló máa mọ́kàn ẹ̀ lè nà ọ́ nǹkan tó ń ṣe ẹ yìí kò sẹ́ni tí ò ṣe rí láwọn tó ti máa rí gbogbo ẹ̀ lónà máa ń sọ ta máa ń gbọ́ nà ọ́ ó sọ pé ká wá sí bíbá yẹn sìn àti wà ń bíbá ẹ̀ ó wá sọ anything no contribute kò jókòó ó ronú tó bá ṣe wá ní nǹkan tó ń ro ìgbà tó ti wà láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ tó dẹ̀ ní mission tá a ṣe wà ń bíbá ẹ̀ ó yẹ kó lè gear up now àwọn mm-hmm. ah, dẹ̀ ṣe ẹran ọ̀pọ̀ wá wà pẹ̀lú wa mọ̀ pé ó wà lágbára Ọlọ́run. hello. yeah mo ń gbọ́ ẹ mo ń gbọ́ ẹ clearly. bolo riaza. Yeah. okay okay màá join ẹ soon. okay okay ṣebí same place yẹn náà ni. all right later. Riaza. Eh, yeah. Riaza. Ọkọ come ló pè mí. Àbí? Ìgbà tí Ṣé wọ́n tún ti lọ sí church Riaza ni? No, àbí ìgbà tí orí kan ṣe kan kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀. Ó ṣáà ti ó ti end up lọ darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń ṣe movie. So òun náà ti ń act báyìí. Ó ní theater. Iṣẹ́ tó máa dá máa ní. Iṣẹ́ tó dáa ni àwọn oní tíátà. Bí nígbà tó lọ́pẹ́ òrìṣẹ́ ń sìn yìí tó ń bá lọ bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn ń sìn díẹ̀ díẹ̀ díẹ̀ táwọn náà bá di àwọn tó ń ṣe gbogbo movies tó yẹ pé àwọn èèyàn ń pè wọ́n sí fíìmù tó bá yá tó má di star owó ńlá lẹ máa gbà nìyẹn èmi fara mọ́ o pé kọ́pọ̀ ẹ̀ máa ṣe o. lẹ́ni tó ti dàgbà ṣé old age náà fi máa ń ṣe ni. old age kò sí ẹni tí wọn kì í gbà even kò wọ eighty ninety tó bá ti lè deliver gbogbo nǹkan tó bá ń sọ táwọn èèyàn bá ń sọ pé nǹkan báyìí ni kò sọ bí àwọn director tó ń lọ máa ń direct wọn tó bá ti lè ṣọwọ́ afẹ́gbọ́ lọ́ọ̀yà wà nù doctor wà nù wọn nurse wà nù wọn banker wà nù wọn ṣọfẹ́ gbọ́ jẹ́ kí ọkọ ẹ̀ máa ṣe lè lọ sofa tó jẹ́ pé nǹkan tó wù wọ́n látọkọ wọn ni mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run tó bá ti máa fi disturb báyìí àwa gan máa wà nù ọ́n lánàá. Ah, àmì o ẹ wò mo feel pé ẹ jẹ́ ká end discussion yẹn síbẹ̀ ẹ jẹ́ ẹ nà ọ̀hún ẹ wò kọ́ tó ń ṣe mi ò lè concentrate kọ́ tẹ́ bá ń sọ kò lè wọ̀ mí lé. ṣé ṣé o rí má má mọ sìgá fún àǹfààní ara èèyàn ni ọlọ́run ò ní tó fẹ́ gbà nígbà tí wọn náà rò wọ́n tó clear yìí ejò ò lè wọlé aláǹgbá ò ní wọlé eku ò ní wọlé afẹ́fẹ́ àlàáfíà afẹ́ sí wọn náà ok irú sáìtì ẹ tó ń ṣe yẹn sìn nígbà tó bá parí ẹ tó ṣe tiwájú ẹ tán ilẹ̀ tó kù lẹ́yìn yẹn sìn tó kọ́ tó gba tẹ́nàntì síbẹ̀ ìgbà yẹn ló máa tó yí ẹ nǹkan tí mò ń sọ ọlọ́wà bẹ́ẹ̀ parí ẹ ọlọ́wà parí ẹ láyọ̀ àtàlàfíà ojú òní tiẹ̀. ẹ rà sà. so ẹ ah mr aremu. yes sir. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. no problem. ṣe sá ebi mi ò bá yín ági o tára mi náà lẹ kúkú ń sọ fún mi. bẹ́ẹ̀ni ẹ bí gbogbo ẹ ṣe mọ nsìn ṣé kò dàbà ó dànù ẹ ṣe gẹ̀ẹ́sì. tìbí yẹn ọlọ́wà parí ẹ̀ kíákíá ni o kíákíá ni o màá jẹ àjẹyó gbẹrẹgbẹ gbẹgbẹgbẹ máa tó di lọlé agbára lọ ẹ ṣe o dúkẹ́ ẹ ṣe o ẹ ṣe ṣe o ọsẹ o rmc rmc má bínú sórí ilé ayé yìí tí eegun ẹni bá jó tó bá dà orí àṣì àtọkùn ọmọ ẹni fẹ́ parí ilé ẹ ah. ọmọ tó lọ yìí orí fẹ́ parí ilé ẹ wọ́n á lẹ́jọ́ ẹ pé ìwọ náà wo ṣe ṣe bíi tó neat tó bá parí tọ̀dọ̀ tiẹ̀ tó tó gba tẹ́nàtì sí ìgbà ẹ ló máa lè mọ bó ṣe lè kọ́ máa lọ bí ṣọ́ọ̀ṣì ilé ẹ má tún jókòó fi ṣe àmà. bẹ́ẹ̀ tí èrè ẹ ṣe kọ sí mo dẹ̀ fẹ́ rí fún kan tó wà very important. ẹ yes o máa rí mi ṣùgbọ́n sórílẹ̀ ayé yìí ìgbà ò lọ bí òrèrè ayé ò tọ́ lọ bí ọ̀pá àbọ̀ ìjọ tí àbá rí owó búlọ̀kù ẹyọ kan kó rà ìjọ àbá rówó sìmẹ́ǹtì ẹyọ kan kó sanwó ẹ̀ síbẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́ èmi mọ́ bọ́mọ yẹn fẹ́ foundation obìnrin ni o kò tún níṣẹ́ lọ́wọ́ torú yìí o make a Why the sun shine. ó gbá tó bó ṣe wà yìí bó ṣe wà yìí tó bá tó àsìkò kan èmi ni máa fún ẹ̀wì kó máa lọ tó bá ti parí ilé ẹ̀. so kí ló fẹ́ bá mi sọ. Ah, torí o fi àsọtẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ tún sọ yìí ó tún ti jẹ́ kí ara mi ń ṣe láti tún sáré ẹkún obìnrin obìnrin ẹ parí ẹ à ṣe lọ sàn. foundation tó ń ṣe yẹn ẹ lè fi twenty five years hmm. tí ò ní ṣe kankan lórí ẹ̀ ọkà àkàbalẹ̀ kẹsì fún foundation rẹ̀. nígbà tí ẹ sọ twenty five thousand. tí n bá tó rí ẹ pati lọ́dún yìí mi ní kí ẹ mọ́. àrẹ̀mú ìró là ń gbọ́ ojú òtọ́ láàfin láti over two weeks màá rí yín màá rí lọ́sàn-án màá rí rọ̀lẹ́ kí ló ṣẹlẹ̀ nígbà tí wo fúnra rẹ mọ̀ wípé owó ilé yìí òun náà ni mo fi ń jẹun mi ò dẹ̀ ní ẹ lára rí ẹ̀bùn ilé tí wàá fẹ́ di nǹkan míì Eh, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ẹ mọ̀ kí mi kì í ṣe bẹ́ẹ̀ eh, àwọn tó jẹ mí lówó eh, wọ́n kàn fi ìní dọ́là ọ̀la dá ọ̀túnla fún mi ni èmi àti àmì wa kàn kún pé ẹjọ́ tó lọ́rùn bí a ti ti ẹ̀ ń dín owó yẹn máa ti wà nǹkan tó lè ṣẹlẹ̀ náà ló fà á mọ̀ kí mi kì í ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ẹ má bínú sà. àrẹ̀mú àrẹ̀mú sórí eyín kan ní gbèsè ní ọwọ́ olówó dẹ̀ lówó ń jọ sí bójóṣù mẹ́rin ló bá rí bójóṣù mẹ́fà kódà bójúṣù mẹ́ta tó bá ń kó wá tó ń bírèkì ẹ̀ wá ti tán ẹ bírèkì ẹ̀ kó rọ̀ yìí lọ́rùn èmi náà máa jẹun. Ah, ó dàbọ̀ ẹ sọ. ẹ wò dájú ẹ ṣe gan ni sà àgbáyé àdálẹ́ lágbára ọlọ́run àmín ẹ wò kẹ́dẹ̀ máa wo ọkọ mi ní lọ́kàn láti sàn ní ojoojúmọ́ là ń jọ̀rọ̀ yín lẹ́nu àmọ́ àwọn tó jẹ́ wá ń gbèsè náà ni wọ́n sàn ẹ̀rù tiẹ̀ wá da inú mi dùn bẹ́ẹ̀ ṣe sọ pé bó tiẹ̀ jẹ́ wípé a lè máa split owó yẹn a lè san two months. mi ò fẹ́ sọ̀rọ̀ two months mi ì bẹ́ sọ̀rọ̀ oṣù méjì rárá mo ní bójú oṣù mẹ́fà owó ṣe mi láti bí ńlá ní bójú oṣù mẹ́fà bójú oṣù mẹ́rin mo wá parí ẹ̀sùn oṣù mẹ́ta níbo ni túmọ̀ ti yọ́nù yẹn. kò sí wàhálà bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà bó jẹ́ three months yẹn náà lágbára ọlọ́run a máa sọ. ṣùgbọ́n ọmọ tí náà rà láàrin lágbára aṣọ àṣírí yóò lè yára. àmín ẹ farabalẹ̀ kẹ́ tó kúnlẹ̀ ìwọ ló wá fi emphasis le jù ṣòkẹ́tì máa encourage ẹ̀kọ́ sọ three months ṣílẹ̀ kó sọ pé ìbàjẹ́ four ìbàjẹ́ six ṣó ti gbọ́ ẹ push ẹ push ẹ push. ẹ ṣe lọ sà. ọlọ́run àwọn akọlù yẹn ẹ rí ṣe ẹ rí ṣàfihàn tẹsán ti lọ déédéé. a lọ́wọ́ ọlọ́run ó ti lọ. ara ilé o èrò ọ̀nà kí ni ká pẹ̀rù èyí o. 속 ṣe bí ẹ tó máa kú tẹ̀ nítọ́lá. ọ̀rọ̀ ni tí wọ́n bá kọjá ìpínlẹ̀ owó jáde wọ́n wá níta lọ́kọ́ oníwọ̀ lọ́kọ́. kéèyàn tó sì rú tó rí rú lọ́mọkùnrin báyìí ó dẹ̀ di pé mo gbà bẹ̀ tán kó wá kó wá kájú lẹ́nu bàbá tí gbogbo nǹkan ti sọ. ó wá tarnish image rẹ tó jẹ girlfriend mi. mi ò tarnish image ẹ. ìyá àlọ́mọkùnrin mo dúró tán àwọn kan tiẹ̀ máa ń sọ fún mi pé mo jọ máa dùn fọ́ four hundred and fifty thousand naira tó escape lọ́dún kọ̀ọ̀la léyà. ṣe inú ìṣọmọdé a fẹ́ lọ gbádùn ara wa kẹ́ ẹ gbádùn mi kí n gbádùn ká ṣe fàájì mọ́jú. ọdún mẹ́ta. Hmm? Before you talk, you have to choose the right time, place, manner to convey the message. If you don't know, àwa tẹ̀ ń wò yìí a kì í ṣàfà ọlọ́run. ẹ mọ̀ pé chick ni gẹ́ẹ̀ ni. bàbá wèrè lèmi gan fúnra tó ń bá jẹ́ chic èmi á jẹ́ chic mo lè rí ẹni ọkùnrin kí ìbẹ̀pẹ̀ aláyé gbé kínní wá jágbọ́sẹ̀ ẹ̀wò jágbésẹ́nu wọ́n torí pé mo gbádùn ẹni. alámìdé wọn ń ṣe gan. jọ nínú àlá yẹn ta ló gbalẹ̀ ìdúró mo máa ń rántí orin bàbá mi gbà lọ́lọ́kọ̀ ni wọ́n bàbá mi lọ́lọ́kọ̀ ti ń wakọ̀ mẹ́rin ta ni bàbá yẹn torúkọ ẹ̀ torúkọ bàbá mi tí màá wá fi orúkọ ẹ̀ sílẹ̀ lọ́jọ́ orúkọ bàbá ẹ ó tan gbogbo náà lẹ̀ well ìgbà tó jẹ́ pé ìwọ kọ́ ló ń raná at least common sense sọ fún ẹ pé ó yẹ paná so that I lè reduce owó tà. what are you trying to do? you gonna hit me? do it just try. this is the time Aisha needs me the most. ilé HIV HIV positive. HIV Aisha. Ah, tèmi ti gbá mi. <laughs> ìbá ṣe pé ọmọ oníbìníran tí mo mọ̀ yìí sí ṣé iná rò wí pé wọn ò tọ́ nílé ni ibi tẹ́ ń lọ ló dìtà mí pé kẹwọ kẹwà ń hò. ẹ̀yin tí wọn ò lù báwo lè ṣe ẹjọ́ wèrè. wà á lábi tó wàá sùn ọmọ ìgbà tó fi ní màá lálàkàlà wọn ní òṣè wọn tẹ wọn ní ìlò fọkọ wọn tẹ. Coming soon on Okiki Premium TV. ọmọ tó ń wo yìí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 èèmọ̀ ní ṣálágàlàgà nínú aga. ṣábí amọ̀dẹ ni wọ́n ìbáyìí. irú nọ́sẹ̀sì olè lè ṣó fẹ́ pa mí ni ṣé wọ́n máa sọ ohun ẹran mẹ́ran kíkan kò kọ́kọ́ ni. ó dorí akáyí àkàrà dẹ̀gùn màmí kí ló dé náà. wọn á nu kúbíkù yín náà. kúbíkù yẹn ló máa wó pa yẹn jáwèrè ṣá. màmí màá ṣe nǹkan tẹ́lẹ̀ o. ọbísọ́lá má dandan kú dán owó o.

ọ̀làdúnjòyè láàárẹ̀ òní ó yẹ o. èrò ìyàwó àwò o. ọ̀làdúnjòyè láàárẹ̀ òní ó yẹ o. èrò ìyàwó àwò o. èrò ya èrò ya bàbá mi èrò ya. èrò ìyàwó àwò o. èrò ya èrò ya bàbá mi èrò ya. èrò ìyàwó àwò o ẹ̀dá ń pa máa jó ẹ̀dá ń pa máa jó ẹ̀dá ń pa máa jó ẹ̀dá ń pa máa jó kòkòrò ń jẹ ọ́ látẹ́sẹ̀ ọjà ń pa ni kò ní mọ́ ra. Ọládùnjoyè. sinmi ni kò kára ó lè. orúkọ mi ni páàgùn. ìdámọ̀ ṣe ni o kí mo wá ṣe ní ìgbà. páàgùn ó ti ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ní ìsìn kí lọ́nà àbáyọ. kábíyèsí ẹ̀ mọ́ bíbí wọn ní etí ọba ní etí ọba lóko èèyàn ní jẹrẹ ó yẹ ká yọ ọmọ. ìrèké òyìnbó ibi gbogbo nílé ọdẹ bẹ́ẹ̀ bá wọnú ìlú bẹ́ẹ̀ bá bá ń bẹ́ẹ̀ wọgbó lọ. olúwa ni mo lè wọgbó. ó wọgbó. ìwọ fẹ́ ẹ gbogbo bá wà sí gbọ́. ẹ wo igbó àdájú láàrin èyí o ọmọ àgbẹ̀nì kan ní kọ́ká lọ. ó rí pé mò ń bọ̀ látọ̀ kẹsàn-án báyìí oṣù kúrú. àgbọ̀dá ó gbófin mi ni o. oṣù ní kọ́kọ́ ni mo gbé mi o èmi gángan ló máa ń rìn kan kú lójú ikú gan bò wá kí pa mí. èsì kìrẹ́tì gbọ́fà ìrà kì í retí gbẹ́gẹ́dẹ́ ọ̀pàpà parada ọ̀yà parada. ní àyè. akíndínkù. tí kan nu wọn ló jẹjẹ. báyìí wọ́n dẹ̀. tẹ́ ẹ bá gbèsè bàtà méjì nínú amú ẹ wá rí.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

mọ sanwó àtàkì mọ sanwó ejigbẹdẹ mo ṣe fẹkú ara gbọgbọlẹ mo ṣe ti pàrọ ọmọ àṣẹ. lóògùn ọ̀fẹ́ onílé owó. màmá màlá dẹ́rù ẹ̀ sì ẹ̀ sì máa yọ òrìlẹ̀ owó òrìgì ẹlẹ́wùẹ́ ti o òrìgì ṣèkìsà lọ́kùnrin òrìlẹ̀ owó òrìgì ẹlẹ́wùẹ́ ti o òrìgì ṣèkìsà lọ́kùnrin joyè olùwà ló dẹjọ́ ọmọ màmá la fẹ́ bìnrin àwọn ládùn joyè tiwa ló dẹjọ́. Mama, màmá lọ dẹ́rù ẹ̀tù ládùjọyè onílé owó wọ́n màmá lọ dẹ́rù ẹ̀tù.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

ó dé wọ̀n òrìṣà kí ló dé ojú ọjọ́ wọn pọ̀ rúru wọn pọ̀ rúru kí ni nǹkan tó ṣẹlẹ̀. afọkọjà ewu ọ ànímọ́lẹ̀ kámọ́yan. ikú máa jẹ́ o. Ah. a ṣí wọn kò tó ọmọ èṣù ọ̀daràn. ẹ ti ẹ̀ pọ̀ sọ yìí. lẹ́kẹ̀ẹ́ ah. wọ̀ bí apanisígbó ọ̀pá ah. ẹ̀yin méjèèjì ẹ pàápọ̀ ẹ sọkùnrin dẹni gbàgbé.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 bóyá wo bìrè sí mi lọ ẹsẹ̀ mi wo bìrè yà mí sí bóyá mo dá lọ́rọ̀ lọ́lọ́ orí ló mọ̀ ọ́ torí níjẹ́ orí ń pè ní èmi lè rìṣà ń wò ògùn lọ́lọ́jọ́ kan bójú bẹ́ẹ̀ni ògùn lọ́lọ́jọ́ kan bójú báwo kẹ́ orúkọ orí fọ́mù bàbá bàbá bọ́ọ̀lù orí mi gbẹ̀mí òòrùn.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 ọ̀nà lè kú rèé. Ah! bẹ́rù bá jọba èèyàn ní kù kájé kí gbòòrò gbé. mo ní kí ni bẹ́ẹ̀ di ọ̀rọ̀ yìí gan-an ẹ̀kọ́ ẹ̀ ṣàlàyé kankan fún mi.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 alámọ́lá láyò. ẹ̀ẹ́. Key Premium Tea. ẹrù ayé mi tó wúwo bá mi gbé o bá mi gbé o ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ ah, ah, mẹ́mi lọ. jẹ́wọ́ jẹ́wọ́ agbára rẹ̀ o. kẹ́rù ẹni méjì má di tẹnìkan. nínú nínú ọlá rẹ̀ agbára rẹ̀ o. ọlọ́run àgbáyé ojú rẹ̀ dá o. nínú nínú ọlá rẹ̀ agbára life of a single father ojú mẹ́rin bímọ méjì ń tọ́ adágbé adáfa yìí pọ̀ jù ẹ bá mi pè fẹ́mi kó má jò àìníde ojú méjì ò lè jọ mẹ́rin. ẹrù ìwúwo mẹlẹ́dàgbé olólùfẹ́ mi ti fi mi sílẹ̀ òdìgbére ooo oh, oh, oh, ayami o. Why did you left without notice? Àìrẹ́ mà ti ṣòfò, ó ti ṣòfò. Ọgbọ́n kan ló jẹ́ fún mi o. ṣe bó ní wàá bá mi tọ́jú ọmọ mi o. wáyé dídí lẹ̀ ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ. a mẹ́mi lọ. jẹ́wọ́ jẹ́wọ́ agbára rẹ̀ o. kẹ́rù ẹni méjì má di tẹnìkan. nínú nínú ọlá rẹ̀ fagbára rẹ̀ o.